tó ń ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine yan Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ tètè jó music house Ìbàdàn ní challenge náà àgbẹ̀ bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. <laughs> lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà. látinú àwọn Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM àdábàgbẹ̀ lórí Fresh FM. àjà balẹ̀. dídé dídé là á tàkòtò tọmọdé bá tàkòtò àníkódé bàgbà bá ta òkòtò wà àníkódé àwa ti wá dé báyìí ò sí lọ́rùn báyìí wọ́n ní ẹni tó bá fẹ́ fẹ́bìnrin ayò kó ní òṣèbè ayò sínú ilé àjá àbálẹ̀ ìròyìn ní tilé toko kárí ayé káàkiri orílẹ̀-èdè àgbáyé òun náà ni àmúwá fún yín o àwọn nǹkan tí ń lọ ní abẹ́ ọ̀run ayé tí wọ́n kọ sínú àwọn ìwé ìròyìn lówùrọ̀ tòní iná lẹ́ẹ̀mọ̀ gbọ́ a ó mọ̀ sí i láwẹ́ láwẹ́ bíi alápatà bí wọ́n ṣe máa yọ ìtàn sọ́tọ̀ yọ apá sọ́tọ̀ àti gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú ẹran gbogbo nǹkan tó sodo sínú àwọn ìwé ìròyìn lówùúrọ̀ yìí ẹ gbọ́ ọ bẹ́ẹ̀ bá farabalẹ̀ dáadáa torí pé àwa ti ṣe tán láti ṣe iṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ àbọ́ládé yẹn ọmọ sàlámì tí ò ní ṣe nǹkan tí ó bò ó kọ bàbá rẹ̀ jẹ́ mo dé sí lọ́rùn àtẹnìkejì mi náà àmọ́ ẹ̀gbọ́n rẹ̀ láìpẹ́ láì jìnnà ó ń tó okùn ṣòkòtò lọ́ha all right kí ni àwọn ìwé ìròyìn tí ń sọ lówùúrọ̀ tí ò ní yìí Ṣóyínká ti pariwo síta ó ní ẹ pàápàá mú ẹ pàápàá fi Agúlóyè sínú ọgbà ẹ̀wọ̀n Kùjé ókè náà ní ìròyìn ọ̀nbádé gbangba àta ìwé ìròyìn ti Nigerian Tribune ni mo ti kọ́ mú eléyùn kà báyìí ṣé wàá rí báǹkì tó jẹ́ bàbá àgbà fún gbogbo àwọn báǹkì lórílẹ̀‐èdè Nàìjíríà Central Bank of Nigeria wọ́n ní bí irin bá kanrin irin kan tẹ̀ fún kan ni o ó ti gbaṣẹ́ kúrò lọ́wọ́ àwọn ìgbìmọ̀ àwọn báǹkì báǹkì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ olùdarí Union Bank Keystone Bank Polaris Bank wọ́n ní àgbààgbà tó jẹ́ sẹ́bì ẹ̀ pèrè àyín jọ ẹ mọ̀ wò ó báyìí o wọ́n ní bá a bá fa gbòrògbòrò ọ̀fàgbò àrọ̀nìyàn wálé oníkòyí ò ní sinmi ogun ní lílọ àjọ èyí tí mo gbómọ àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé EFCC wọ́n ní àwọn ọmọ po ọ̀fun ìdúpọ̀ ni Sadiya Halima títí títí títí kìnìún títí ìgbà wo bá títí wọn ò fi sòótọ́rọ̀ lórí ipa tí wọ́n kó látàrí ajé ìwà àbàjẹ́ ètò súyọ nílé iṣẹ́ tí wọ́n fi wọ́n sí. bí a ń wò ó báyìí ó dàbí ẹni pé ẹnikẹ́ni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ sìn ìlú òlò wọn ni ohun tí wọ́n mọ̀ fi fowó kọ́lẹ̀ nọ́mbà ìdánimọ̀ wọn NIN ni wọ́n fi mọ̀ rẹ́gísítà wọn báyìí ẹ wo ìròyìn míì tó ń bẹ nínú ìròyìn tó tún jẹmọ́ ti ìwà àbàjẹ́ o ẹni tí í ṣe alága fún àjọ tó ń rí sí ìwà kí ló sún débi pálapàla yìí ICPC chairman ó ti sọ pé tó bá gba kémi gangan yọjú sí ilé ẹjọ́ yóò wọ yọjú sílé ẹjọ́ o láti lè bá àwọn tá a bá bá a jẹ ìwà bàjẹ́ lọ́wọ́ wọn àjọ bá wọn wọ̀ níwájú àwọn adájọ́ ọ̀rọ̀ tó tún jọ mọ́ ilé ẹjọ́ lélẹ́yìí mò ń wò ní ìsàlẹ̀ rẹ̀ ìwé ìròyìn ti Nigerian Tribune ń ló kọ́ ọ́ wọ́n sọ pé ilé ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ báyìí láti fi òpin sí ká máa ṣe ètò òdìbò lọ́jọ́ sátidé sátidé èyí ti jẹ́ sátidé nìkan níbẹ̀ ní inú gbogbo ọjọ́ ni àmọ̀tẹ́kùn ọwọ́ wọn tẹ àwọn èèyàn méjì wọ́n bá orí ajiyọ̀ lọ́wọ́ wọn àti àwọn ẹ̀yà mẹ́numọ́ àìlàámọ́lẹ̀ wọ́n ní ẹ̀bẹ̀ bàálà họ ìyàmọ̀pó tá a bá họ láàrin yóò jẹ́ inú o tí wọ́n bá sọ pé orí ajiyọ̀ orí èèyàn ni wọ́n bá lọ́wọ́ wọn o àti apá tàbí tan tí ó jẹ́ ti èèyàn wọ́n bá ní ọwọ́ wọn o kí ni irú èyí mọ̀ pé yọ̀ọ̀mọ̀ gbẹnu tán nígbà ọ̀bá di ní ọ̀sán bákan àjọ EFCC wọ́n ní àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní iléeṣẹ́ tó ń rí sí ìgbáyégbádùn ọmọnìyàn Humanitarian Affairs Ministry èèyàn mẹ́wàá ni wọ́n ti pè báyìí pé wàá wí tẹnu ẹ̀ wàá wí tẹnu tiẹ̀ náà o èwo ni wọ́n náà pín bẹ̀ kóńkàkó kọ́ wa mọ́ ṣàlàyé o níwájú àjọ EFCC ó dàbẹ̀ ń pàwọn ìwé ìròyìn ọ̀hún wọ́n jíra wọn wo inú The Nation mo ti fa eléyìn yọ ọbaṣẹ́kì kọ̀ tẹ̀lé mi èyí ò mọ̀ dùn mí jọjọjọ o èyí ti jẹ́ o ṣe bí wọ́n sọ pé bí àwo bá kí àwo lẹ́yìn àwo àwo ò ní tẹ́nì wọ́n ní ọbaṣẹ́kì léyìí tí ọ̀pọ̀n lẹ́yìn mi yìí ó wà very painful ta náà ni ó sọrú eléyìn ṣáíbù lọ sọ bẹ́ẹ̀ ni àti ìpínlẹ̀ Ẹ̀dó bákan náà oríṣiríṣi àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú àwọn ìwà ìbàjẹ́ èyí tí ó ti rìn gbìndín ní orílẹ̀-èdè nàìjíríà òun náà ni à ń wò káàkiri wọ̀nyí wọn hmm, ní kí n mọ wulẹ̀ tí ẹ̀ mọ mẹ́nuba tá a bá mẹ́nuba yìí máa ń mú ẹ̀fọ́rí bá àwọn ẹlòmíì àbùrọ̀ wá gbọ́ròyìn tán kórí ọmọ ọmọ fọyàn wá wá wá ká mọ wá ń dá lò ẹ mọ wulẹ̀ jẹ́ ká lọ bẹ̀rù tó rókùnrin òwe ròyìn ní òwúrọ̀ ti òní yìí ṣẹ̀wárì àwọn tí wọ́n ti jagun gbébọn tì àwọn ajagun fẹ̀yìntì tí wọ́n jẹ́ sọ́jà wọ́n ní wọ́n ń fọmú báyìí o owó tó yẹ kí wọ́n san fún ọ láti ọdún mẹ́rìnlélógójì forty four years pension ní ọ̀yọ́ táwọn ò rí gbà wọ́n mọ̀ fọmú o ṣé wọn ò sá gbébọn dání lẹ́nu mi ọmọ ìwé àníyèsí torí ẹ̀rù ìpẹ́ bá àwọn èèyàn pé ebi wọn ní ọjàgun wọn ti gbébọn tì ní kò lè sí ìbọn lọ́wọ́ wọn àwọn bàbá tó tiẹ̀ ti dàgbà ní. ẹ wo ẹjẹ́ àṣẹnu dèdè sí bíbá òun ká lọ sí ẹ̀ka àpolú ọjà àwọn nǹkan tá a ní fún yín tí tó mára ti wá lè tá a bá ti rọ jù sí ọ̀dọ̀ yín bẹ̀ ń tán pípadà tá a bá padà dé èmi àti eléyìí láàjọmọ̀ ka ìròyìn ajá balẹ̀ bọ̀ ẹ kú ìkàlẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ẹtú yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o lódò ní òkè àfinamọ́tẹ́ náà fáyà. ó wà lámúlòkọ kan náà ìlú Ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwẹ̀ àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfilà wa báyìí báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́ ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà ni iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere omi ìyanu àfilà wa lọ́fẹ̀ẹ́ fún alààyè ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù December January February tó fi wọ March oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lẹ́lẹ́ yìí o. ẹ pè zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ aṣẹ́gità kì í ṣẹgbẹ́ olè onítìjú ṣàgbà alágbe gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe láì mú jìbìtì lọ́wọ́ tó sì ládírẹ́sì ibi a lè wá wọn kàn sí. gbọ̀nsán legit là ń pè wọ́n. iléeṣẹ́ AK ọmọláyọ̀ bakery tó ń pèsè ojúlówó búrẹ́dì tí ṣara lóore ló ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ kọjá ìgboro ìlú ìbàdàn wàyí o wọ́n yóò gbóǹtarìgì nínú alágbàtà mákẹ́tà tí wọ́n gbé e fún nígboro bẹ́ẹ̀ distributor tí wọ́n jó lóòótọ́ tí wọ́n sì mọ̀ pé iṣẹ́ lóògùn ìṣẹ́. bẹ́ẹ̀ sì làyé ṣí sílẹ̀ fún gbogbo bakery yálà gẹ́gẹ́ bíi baker driver awakọ̀ tàbí ká ṣètọ́jú agolo búrẹ́dì bó tún ṣe káàbọ̀ búrẹ́dì lọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ wa má kọjá mi olùgbàlà nìkan ò tó kàn sí wọn níléeṣẹ́ AK ọmọláyọ̀ bakery báyìí ní nọ́mbà fifteen kò tí bus stop ládojúkọ new petrocam gas station olójú òró road ayégún olómi ìbàdàn ó sì lè pè wọ́n sórí zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. gbéra ń lẹ̀ báyìí oore níṣẹ́ níní má jẹ́ kó fò ẹ̀rù. ó yọ bí ọjọ́ ó làkànlẹ̀ bí òṣùmàrè ìràwọ̀ tó ń bẹgbẹ́ lẹ́rù fẹ́rọ̀tọ̀jì oògùn ẹ̀já tẹ̀jẹ̀ṣẹ̀ amáradán amárabọ̀sípò fẹ́rọ̀tọ̀jì ó dé o. ìran titun. wá ní gbogbo wa ti retí ferutugin blood tonic wàyí o pẹ̀lú ferutugin oògùn ẹ̀jẹ̀ alágbára yìí ẹ ayé ti tún bẹ̀rẹ̀ náà nìyẹn ferritojin oògùn ẹ̀jẹ̀ tó ń fúnni lókun àtagbára amárají pépé ìwọ náà wàá darapọ̀ pẹ̀lú àwọn tó rìnrìn nígbò fọjọ́ iwájú wọn ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní oníhóró tá a mọ̀ sí capsule àti olómi tonic ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní gbogbo ojúlówó létajà oògùn káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ bond chemical industries limited ló ń ṣe ferritojin oògùn ẹ̀jẹ̀ láti ìrandíran.

lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tíná mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK Multipurpose Building agara odò ẹja New Garage Area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ́gbẹ̀ẹ́sì estate tó wà ládébáyé area olúyọ̀lé local government government headquarters office Ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù bí àǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. tó bá rìn lọ́kàn fún gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ Zenith PI Care Foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí. third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading fún gbogbo olùkópa. àǹfààní ń bẹ láti lo pos and transfer láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó road nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. ìgbésẹ̀ làmí ẹ̀ ayọ̀ ń operation seven two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ adé. kéré o kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ àmìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwọlúwa ṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bìbà aago méje alẹ́ sí méje ìdájí ni lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn sára kiniwin láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí méje ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà di pèdèpèdè bó o la ṣe sọdowó tí òfin ní dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣe wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit dey day. Oh, Come check us out now. Academy Suit dey Ososami Road, Okado, and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit, Oga at the top ọdún tuntun dé jésù mo bẹ̀ ọ́ o ọ̀rọ̀ bí àdánwò máa má gbé bá wa o ọdún tuntun ti dé jáde kúrò nínú ìdè èṣù má wà nínú ìdè èṣù ní ọdún tuntun jésù fẹ́ tú ọ sílẹ̀ wá bá pàdé ní ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹtàlá oṣù kìíní ọdún yìí láti agogo mẹ́jọ àárọ̀ sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ jésù fẹ́ fi òpin sí gbogbo wàhálà ìdààmú àti ìṣòro ayé rẹ ṣàìrọ́mọbí ni àìrọ́kọfẹ́ ni àìráyafẹ́ ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni àìsàn ojú oorun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ ìránṣẹ́ tí ó mú ìkéde wá òun náà ni no more tears evangelical ministry ní olúyọ̀lé estate òpópónà horizon hotel ìbàdàn zero eight zero three six zero eight three eight nine three. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ ní pẹ̀lú agbára ìyanu àkọ́túbà wọ̀lú ìbàdàn lakọ́tù. apọ́sítù dọ́tọ́ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba wán. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. àtọ́ yìí lọkọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí great holy gods revival and miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọgọ́rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìdúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkè wa. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápapọ̀rí ẹ̀. power dimension. tuesday january twenty three títí di thursday january twenty five. láti látago márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ̀. eruku iná ìsọjí òfin máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ̀ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látago mẹ́wàá àṣálẹ̀ lórí pápá ìṣeré ilé ìwé csc grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ìbàdàn. níbi tọ́lá rọ ti máa lo ikọ̀ rẹ̀. apostle dr layemi ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number one. ọkọ̀ fẹ́ máa wà látọjú ọjà tọkọtaya ìrùmú. tí ẹ oyè sinu school mọ́nà tán. láti àrọ́rọ̀ mi bus stop odò ọ̀nà. zero nine zero forty five forty five fifty two eighty six. the same jesus. jesus. Música ilé ìyá yìí. bọ̀dá àdìsá hm? ẹ dákun ẹ jẹun ẹyin. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kò náà ló sì nílé tá a wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí. wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira ìlọrin ni wọ́n ta plọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹrú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks wọn láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágùn ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣara làwọn fi gbèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jẹ́mídì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery secretary ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì hàn ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa beginning from twenty to thirty March twenty it is a great opportunity for you to visit this site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Ajá balẹ̀. Dáyọ̀á nígbà tí eléyìí ti dé okùn ṣòkòtò tán mm, bí aṣọ tòkó bọ́ ṣe mọ́ séèyàn nu <laughs> nígbà bá a bá sọ fún ọ pé àwọn tulẹ̀ eh, aṣọ ni kẹ́ ẹ mọ́ wọ̀ kẹ́ ẹ mọ́ ṣe nǹkan kẹ́ báyìí mo mọ̀ pé njọ́kan ni okùn ṣòkòtò ń go disappointed wọ́n di okùn ṣòkòtò títí títí títí eléyìí ti dé ẹ jẹ́ mélòó rẹ ni wọ́n aṣọ tiwantiwa. èmi wọ tòkunbọ̀ ọmọ mi ìtulẹ̀ ni. Hmm? níbo la ti. aṣọ wo ni o tó kún bọ náà. ìtẹ́mi wo yóò tó kún bọ. <laughs> a bá a wà lówó yìí bá eh, eh, eh? Oh, a wà. ọmọ jẹ ọmọ jẹ àtọjú. àkínni hmm. bá a wà tá a bá sì sọ pé bá a wà o ti rẹ̀ pé lẹ́gbàánú lélẹ́yìí ti wá. dúró náà tá à ń sọ fún èmi ti fọ̀rọ̀ tiẹ̀. èyí tí mo dé sórí yìí ìṣẹ́yìn ló ti wá ọ̀yá tó sọ fún mi tá ń sọ fún àwọn ṣáínà pé nǹkan kan jẹ́ kàǹpálá náà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe kẹ̀tíkẹ̀tì. wọ́n rápáláwọ̀ alára ni. mi gbọ́. wọ́n rápáláwọ̀ alára ni. <laughs> wíwèé pàwọn náà yóò lójú kò mú ọ lọ ẹ bá wọn ti mú nù ṣáínà wọn ti fi sóbin inú ilé òun náà wá wò bẹ́ẹ̀ ṣe ń rẹ aró bẹ́ẹ̀ ṣe ń rẹ sọ bẹ́ẹ̀ ṣe ń kankan kí ló fojú jí lọ báyìí wà lọ ní kẹ̀tíkẹ̀tì pa kàǹpálà rẹ̀ lèmi ti rí sádìrẹ ṣáínà náà ti wà ní. gbọ́ná kí ni àdìrẹ kí n kàǹpálà náà. ẹ̀wọ̀n yàtọ̀ bí wọ́n sì pèlò ṣe dídì rẹ̀ ṣe nǹkan kan ó yàtọ̀ síra lójú gbogbo àwọn aráàlú bàtà ni wọ́n sì yàtọ̀. kàǹpálà ni àdìrẹ àdìrẹ ni hmm. kàǹpálà. tọ ṣáínà ẹ kú iṣẹ́ o. Oh. Ah. àwọn tí wọ́n gbọ́n kò sí táwọn ò lè sọdọ̀ owó ti wọn ọlọ́run ẹ ṣáàjì àmọ́ ẹ jẹ́ agbárùkù ti nǹkan tiwantiwa ńlẹ̀ yìí o oh. àtòúnjẹ ilẹ̀ wa àti egbògi ilẹ̀ wa àti aṣọ ilẹ̀ wa gbogbo ohun tó bá jẹ́ ti ilẹ̀ wa ẹja gbélárugẹ káwa náà tiẹ̀ rí nǹkan tàfàyé. mo wá ní ìbéèrè fún yín sà. ok. ẹni ká mọ̀ jẹ́ nǹkan lẹ̀ wa ìjọ onílẹ̀ ni a mọ̀ jẹran gbẹ̀ mọ́ nǹkan lẹ̀ wa kọ́ lẹ́nu gbẹ̀rẹ̀ ìjọ onílẹ̀ ni a mọ̀ jẹ pọ̀nmọ́ mọ́ nǹkan lẹ̀ wa kọ́ ni ẹ̀yin jò mélòó mo tẹ fẹ́ kánú. ṣé àwọn tá à ń bá yín sọ wá nù. nǹkan lẹ wa kọ́ lẹ́ran ọ̀gbẹ́ ẹni a mọ̀ jò kété ká mọ̀ jẹ ẹran ọ̀yà. <laughs> ńgbà tí nǹkan bá ti ń kán nígboro ni wọ́n sọ fún yín pé hmm? bí nǹkan bá ti ń kán hmm. bí àjàkálẹ̀ àrùn kankan tí máa gba ara ẹran kó wọlé sáré yẹn ni ẹ máa sọ fún yín pé òun wé ko lóṣèké òun wé ẹ mọ́ kí òun wá eh, kiri pé ẹ eh, sọ ọ eh, jẹ àsìkò yẹn ni ẹ máa sọ fún yín o fún tìrìyìn ni ìjọba ń ṣe. wọn kò sí ìtàn ní lè jẹ báyìí. mi gbọ́ ẹ ń bá lówó ní jẹran ọ̀gbẹ́ nísìnyí fùfú méjì pọ̀nmọ́ kan pure water mẹ́ta <laughs> ìgbọ́ fùfú méjì pọ̀nmọ́ kan pure water mẹ́ta abomi nẹ̀rọ ẹ̀ sókè ọtí dáa bó ṣe bá wá dé ṣe yìí. ẹ já lọ sójú agbo ìwé ìròyìn ní òwúrọ̀ yìí o gẹ́gẹ́ bí àjàbalẹ̀ yóò ṣe máa gbìnà yá gbajúgbajà òǹkọ̀wé ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó gba yìí káàkiri orílẹ̀ àgbáyé bàbá Wọlé Ṣóyínká ó ti sọ̀rọ̀ jáde wípé ee hey, wọ́n fẹ́ gbẹ̀mí Olúagúnlóyè ni o mímu tí wọ́n mu tí wọ́n jù sínú ọgbà ẹ̀wọ̀n kò jẹ́ wọ́n fẹ́ ṣe bí wọ́n ti ṣe Bọ́lá Ìgè ni ẹ hmm. eh, kí ni bàbá rí tó fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ ojú ìwé kejì Nigerian Tribune ni wọ́n kọ sí o ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ irin rírọ àti ohun àmúṣagbára tẹ́lẹ̀ bàbá Olúagúnlóyè ní àná ti ṣe ọjọ́ Wednesday òun náà ni wọ́n gbé lọ sí iwájú ilé ẹjọ́ gíga kan tó wà ní Àbújá o lórí àwọn ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbàṣe ti ìpèsè iná ọba Mambila Hydroelectric Power Station ní Taraba State Àgúnlóye iná ló ń jẹ́jọ́ ní ọ̀dọ̀ àjọ tí ń gbógun ti àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé EFCC lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní iwájú adájọ́ Jude Onwegbuze iná ni wọ́n wà ní àpò lórí ẹ̀sùn méje tí wọ́n kà mọ́ ní ọrùn wípé lórí rẹ̀ ó ní í ṣe pẹ̀lú yíyí ìwé àti lílo orí kankan sí àṣẹ tí wọ́n bá pa lọ́dọ̀ ààrẹ pẹ̀lú àwọn ìwà àbàjẹ́ kan pálapàlapàlapàla tí wọ́n kó jọ mọ́ ní ọrùn báyìí nígbà tí wọ́n ń kà á sí i wọ́n á sọ pé mínísítà tẹ́lẹ̀ yìí lẹ́yìn tó bá ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣiṣẹ́ ó ní gbogbo ń tẹ́ ẹ̀ka lẹ́yìn èmi ò kankan o hmm. nígbà tó ti wá sọ pé òun ò yìí <clears throat> ẹni tí í ṣe agbèfọ́ba tí wọ́n ń bá a wọ̀ prosecuting counsel abba mohammed ó wá sọ fún ilé ẹjọ́ pé ẹ fún wa ní ààyè ká fi kó àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó kan ká kó wá síwájú ilé ẹjọ́ yìí ẹ lè pé ẹni tẹ́ ń wò yìí ó jẹ̀bi nígbà tí ó tún wá máa sọ ó ní kẹ́ wá bá ní mú ẹni ẹ bá ní jù sínú ọgbà atúnirọ̀síwà sí èèyàn dáadáa tí ń bẹ ní kùjé kùjé correctional center ní ẹ bá ní fi pamọ́ síná ṣẹ̀wárí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ti àgúnlóyè adéọlá adédípẹ̀ tí í ṣe àgbà ọ̀jẹ̀ onímọ̀ nípa òfin ó ní à ilé ẹjọ́ èmi mọ̀ tí lọ rèé kọ ìwé báàsìgbò onídùúró hmm. èèyàn ti wà hmm. ẹ dákun ẹjọ́ ìwọ́n sì ń kọ́ ìwé bí wọ́n bá ti parí ìwé tán báyìí ẹ bá ní fi pamọ́ sí ọ̀dọ̀ àjọ EFCC ni ẹ mọ̀ jẹ́ kọ́ lọ sí kùjé o hmm. ṣùgbọ́n onídàájọ́ òwú gbèsè lọ́ba sọ pé ṣe agúnlóye yìí kùjé ni ẹ máa mú un tó kùjé títí di ọ̀la nígbà tí a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ agbóhùndúró àgbà onídùúró ní a bá bẹ̀rẹ̀ sí ka àwọn ẹ̀sùn pé that you pé ìwọ mhm. olú agúnlóye that you ìwọ olú wọ́n sì ká ó sì pé méje hmm. sí i lọ́rùn tán báyìí pé gbogbo àwíjàre rẹ̀ ńgbà tí ìgbẹ́jọ́ bá fẹ́ máa tẹ̀síwájú ọ wà máa sọ àmọ́ meanwhile mhm. ẹ̀ bá ní mùsùn nínú kùjé bí ẹni tí ṣe gbajúgbajà òǹkọ̀wé bó ṣe pariwo nu pé wọ́n mọ̀ tó ń bá a bọ̀ rèé o sẹ́ẹ̀rí èyí tí wọ́n tún fẹ́ dàbò agúnlóye yìí tí wọ́n ní kọ́ mọ́ lọ sínú ọgbà ẹ̀wọ̀n kùjé sẹ́ẹ̀rí àwọn èèyàn tó ṣe Bọ́lá Ìgè ní kanambuṣẹ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn o wọ́n tún ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn wọ́n tún fẹ́ rán ilé náà lọ sí ọ̀run àrèmọ́bọ̀ sẹ́ẹ̀rí gbajúgbajà òǹkọ̀wé ni ló sọ ọ́ wípé sẹ́ẹ̀rí ọ̀rẹ́ mi tímọ́ tímọ́ tímọ́ tímọ́ èyí òun olóògbé Bọ́lá Ìgè lẹ́yìn tó wà ní ipò kó tó di pé Àgúnlóyè tí ó bọ́ síbẹ̀ sẹ́ẹ̀rí Bọ́lá Ìgè ń pè pa tí pa ẹ wò ẹ mọ̀jẹ̀ ká purọ́ tàn yín hmm. jẹ ọ̀rọ̀ <clears throat> ó sì rújú títí di òní àti ìmọ̀bi tá a fẹ́ gbé kọ́ lọ́rùn àmọ́ àmọ́ pé àwọn kan ló jẹ́ amọ̀ òkun ṣèkà èyí tí wọ́n ń rò tó pàǹpá pọ̀ tí a sọ pé eléyìí ó gbọ́dọ̀ lọ ni o ó wá sọ pẹ̀lú ìkìlọ̀ ni o pé ẹ jẹ́ kí ó ń kákò kí ẹ lọ rèé mọ̀ tí nǹkan kan bá fi ṣe agúnlóyè nígbà tẹ́ ẹ bá mú lọ sí ọgbà ẹ̀wọ̀n yes àgbà yóò gbọ́ yóò loud yóò clear hmm. tó jẹ́ pé kódà kò ní rújú àti mọ̀ pé àwọn èèyàn àjẹké lánàá ọmọ kú lónìí àjẹ́ àná tó ké lọ́mọ̀ pọ́mọ̀ èyí tó kú lónìí láti mọ̀ pé àwọn èèyàn ti ń ṣe bọ́lá ẹ̀gẹ̀ kanambuṣẹ́ àwọn ni wọ́n tó bẹ̀rẹ̀ eléyìí o tá à ń gbọ́ yìí gẹ́gẹ́ bí ó ti sọ oníṣẹ́rí bọ́lá ẹ̀gẹ̀ ńgbà tí wọ́n fìràn lọ sí ọ̀run àrèmabọ̀ ó ilé ẹ̀ ìní pa òun síbẹ̀ yìí ó ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ apààyàn àwọn ni wọ́n pa á ó ní àwọn ọlọ́pàá gan tó yẹ wọ́n mọ̀ dáàbò bò láwọn bá láwọn fẹ́ gbatẹ́gùn lọ rèé mu gbé wọn lọ wá nǹkan jẹ nítòsí ibi tí wọ́n ti ń ta ń jẹ títí dò níyì sẹ́ẹ̀rí gbogbo bí wọ́n ṣàṣèṣe awúrúju ààrẹ nǹkan kan gbá mu o ààrẹ nǹkan kan gbé ẹ̀sùn kankan kọ́ lọ́rùn èmi sì ti ń sọ fún yín wípé ní ọ̀sẹ̀ tí ó bí mélòó kan tí ó kọjá lọ wípé ọ̀nà tí wọ́n gbà pa Bọ́lá kọ́sà ẹ̀ ní í ṣe pẹ̀lú rẹ̀ torí pé ìgbà tí bá fẹ́ sísí kù ni wọ́n máa ń fọwọ́ rà mú àwọn èèyàn tí wọ́n wà ń di kíní gangan wọ́n wá rò pé ọlọ́run ò rí àwọn ni àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé wọ́n ti sòpàǹpà pọ̀ ìwìn ọ̀tẹ̀ lọ́pọ̀ àwọn pọ̀ tí wọ́n ń sọ̀rẹ́ yìí tó sì pàápọ̀ ní ọ̀pàpà tí wọ́n ká bàbá sọ̀rọ̀ Ṣóyínká sọ̀rọ̀ ilẹ̀kùn o àmọ́ boríborí ẹ̀ ni pé ó ṣeé ṣe o páwọn tó pa Bọ́lá Ìgè bóyá wọ́n tó fẹ́ pa Agúnlóyè náà ni o sínú ọgbà ẹ̀wọ̀n ẹ lọ́ọ́ rẹ̀ wo ìyókù lójú ìwé ti Nigerian Tribune tó náà jáde láàárọ̀ yìí. Ọlọ́run ọba wa yanjú ẹ̀ ẹjẹ́ àtẹ̀síwájú lápá bí Abọ́ládé ẹnìkan ti ní bí Tinubu bá fi kùnà lásìkò yìí Nàìjíríà ló kùnà kò ṣẹ̀ṣẹ̀ nílò ká máa roko bí ó ṣe kùnà ọ̀tán ẹnìkan ti sọ̀rọ̀ lórí ọ̀gbẹ́bọ̀ òun ló kọ wọ́n jẹ́ àfínjú ajàfẹ́tọ̀ọ́mọnìyàn sì ni wọ́n lórílẹ̀‐èdè yìí ẹni ọ̀hún ti wá sọ̀rọ̀ sókè pé gbogbo bí ààrẹ bọ́lá tinubu ti ń ṣaṣọ ọ̀bọ̀ra nàìjíríà lásìkò yìí gbogbo bí aṣọ ọ̀bọ̀ra wọn ò ṣe ní kákò lára wa ó ní ká máa bá tinubu roko ẹ̀ ò bí bẹ́ẹ̀ kọ́ bí tinubu bí ọba fi ta lùsùkè nídìí ìjọba tí ń ṣe lọ nàìjíríà lọ ta lùsùkè akọkọlùkọkọ abìjàwara ajàfẹ́tọ̀ọmọnìyàn ni olóyè Rita lórí ọgbẹ́bọ̀ ló ti rọ ààrẹ bọ́lá tinúbú wípé kọ́mọ̀wẹ́nu àáké lásìkò yìí o tí nàìjíríà ń fẹ́ láti joyin inú àpáta àti pé gbogbo ọ̀nà eléyìí tí ó bá fi máa gbé àwọn ìpinnu kànrin kànrin kànjàn kànjàn ó lè wá máa ta ni irúfẹ́ àwọn ìpinnu bẹ́ẹ̀ lè máa ta ni roni àmọ́ kò tiẹ̀ kọ́kọ́ gbená lásìkò kí nàìjíríà ó bọ́ nínú lọ́bọ̀lọ́bọ̀ àti yànmọ̀yànmọ̀ eléyìí tí nàìjíríà wà lásìkò yìí lórí ìgbẹ́bọ̀ ní ọ̀rọ̀ nàìjíríà ọ̀gbẹ́ bọ kankan bẹ́ẹ̀ ni ògbè tutù kankan lásìkò yìí ju pé ká pa kìtì mọ́lẹ̀ ṣe bí akọni lójú ìjà ká sì sún ṣòkòtò wa gírígírí ká so lè dán láti dojúkọ àwọn ìpèníjà eléyìí tí ó ń ṣe wá lọ́sẹ̀ lásìkò yìí ni o nínú ọ̀rọ̀ lórí ọ̀gbẹ́bọ̀ yìí ó ní kí ààrẹ bọ́lá tinubu kọ́mọ́ gbẹ̀bọ àbòsí lọ́wọ́ ẹnikẹ́ni o pàápàá àwọn tó súnmọ́ tí wọ́n jọ̀rẹ̀ rẹ̀ àtolùkù rẹ̀ lágbo òṣèlú ẹ̀ ń bá ṣe é jẹjú kọ́ jẹjú wọn lásìkò yìí kí nàìjíríà ó lè bá àrí mú mi ẹ̀ ń bá ṣe é bojú jẹ́ kó bà á lójú jẹ́ nírúfẹ́ àsìkò yìí láti jẹ́ kí nàìjíríà ó bọ́ nínú ìpèníjà tá a wà yìí èyíkéyìí olùkù ojúlùmọ̀ àbí ọ̀rẹ́ rẹ́rùnrẹ́rùn lágbo òṣèlú rẹ̀ tí ó bá fẹ́ pagidínà ìtẹ̀síwájú àbí tó fẹ́ kó ìsọlẹ́nu burúkú bá Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ Nàìjíríà kí Tinubu kó tẹ̀ wọ́n mọ́lẹ̀ kọjá láti lè gbé nàìjíríà débi ògo rẹ̀ lórí ọ̀gbẹ́bọ̀ ń bi ètò ìbá oníròyìn sọ̀rọ̀ ọlọ́dọọdún tí máa fi ṣídìí ọdún tuntun tó wáyé ní èkó àkété lánàá òun ló ti sọ̀rọ̀ sétí oníròyìn tó níròyìn náà sì ń kọ́ ọ́ lẹ̀ ntí ó kọ́ ọ́ lẹ̀ lódi ntí àwa ń kà bóde sí etí gbọ̀nyìn lásìkò yìí nínú ọ̀rẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí ẹ̀wẹ̀ ó ní ó ti á di dídán báyìí fún Tinubu ààrẹ Nàìjíríà pé kó gbé àwọn ìgbésẹ̀ kan tó kira lóòótọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé bá a bá sọ òkò lọ́jà aráalé ẹni ní ọba àmọ́ kó sọ òkò rẹ̀ kó sọ o nírúfẹ́ àsìkò yìí ntí aráalé Tinubu bá ń wá lọ́jà nírúfẹ́ àsìkò yìí yọ sọ òun náà ní tá à ń sọ pé ẹ má wo ẹnìkan ní ìfẹ́ tú àṣírí rẹ̀ ẹ má wo ẹnìkan ni mi ìfẹ́ jẹ́ kí ó bínú nídìí pa àjọ ń ṣèjọba àjọjọ́ lóṣèlú ni bí wọ́n ó bá bínú kí wọ́n bínú o ó ní ẹjẹ́ àkọ́kọ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ ó ní ẹ wo nǹkan ọrọ̀ ajé kan oṣo tí wọ́n dá nàìjíríà mọ̀mọ́ tí nàìjíríà náà sì rọ̀gbọ̀kúnlé lórí láti máa fi ṣèṣẹ̀mí òun ni òróró ajé tí wọ́n ń pè ní epo ó ní bí Tinubu bá fi dáhùn ara bíhùn dá ọ̀rọ̀ epo rọ̀bì nàìjíríà tó jẹ́ pé òun náà ní nǹkan tó wà sẹ́lẹ̀bù jù tí nàìjíríà fi ń jẹ́ nàìjíríà ó ní bọ́ bá dá wọn dá bí wọ́n bá fi ṣe kún mọ́ kùn mọ́ yánmọ́ yánmọ́ tí nàìjíríà ò rí owó gbọ́ bùkátà lù nírúfẹ́ àsìkò yìí a Tinubu lọ́mọ nàìjíríà ó bùṣọ ó ní ẹ wá wo ọ̀rọ̀ elépo dé yìí ó ní bí ààrẹ bọ́lá tinubu ọba fẹ́ kí nǹkan lálàáfíà lẹ́ka òun kí wọ́n lo ìlànà tá a fi pariwo owó ilẹ̀ òkèrè sí tilẹ̀ yìí tilẹ̀ yìí sí tilẹ̀ òkèrè ká fi mú kí ohun gbogbo kó dẹrùn káwọn èèyàn ó mọ̀ tún mọ̀ ti pa foreign exchange mọ̀ tún jà wá lólè ó lẹ́yìn ẹni o èyí tó tún jọ òun náà ni mímọ́ kó àwọn nǹkan tí wọ́n ń pèsè láti ilẹ̀ òkèrè máa kó wọn wá sílẹ̀ yìí ń tá àbá kó wá láti ilẹ̀ òkèrè kó jẹ́ ní tí yóò mú ìtumọ̀ bá ìgbésí ayé ọmọ nàìjíríà kìí ṣe àwọn nǹkan ọ̀fẹ́lá àwọn nǹkan ìjayé àwọn luxury goods tó jẹ́ pé ìwọ̀nba àwọn péré ti ẹ̀dá ènìyàn nàìjíríà ni wọ́n fi ń fẹ́lá lẹ́wàá máa fi foreign exchange wa lẹ́ẹ̀mọ́ fi kówọ̀lú ní nàìjíríà ò tún ní lówó lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ìlànà pọnmílẹ̀ dòǹgbẹ eléyìí tí a fi ń fowó pamọ́ sí àpò àsùnwọ̀n ilẹ̀ òkèrè foreign reserves lòun náà bá tún gbẹ bá a bá ti ń fi owó nàìjíríà máa fi gbé luxury goods tá à ń gbé wọlé òní eléyìí náà máa jò ní ní nàìjíríà ò bá ní rí mú mi lẹ́ka ọ̀rọ̀ ajé ọ sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní bá a bá ti wá sọ eléyìí tán ẹjẹ́ padà wá sí àwọn ìpínlẹ̀ nàìjíríà ká tètè sọ fún àwọn gómìnà nàìjíríà pé àsìkò ti tó táwọn náà ó gbójú kúrò ń bi epo táwọn náà ó bẹ̀rẹ̀ sí ní pèsè àwọn èrè oko amówó àwọn cash crops báwo lọ́wọ́ ti ṣe nígbà wọn ni tóun gbogbo sì tùbàtùṣẹ́ sápá àbí àwàyé kí ló dé táwọn gómìnà nàìjíríà náà tí wọn ò lè ṣe wọn là ní rọ́bà àní kòkó àní ẹ̀pà aláwọn èrè oko amówówọlé bẹ́ẹ̀ káwọn ìpínlẹ̀ náà falẹ̀ mọ́ ká máa fi pààrọ̀ owó ilẹ̀ òkèrè sílẹ̀ wa ká máa kó jáde kówó máa wọlé fún nàìjíríà kó máa wọlé fáwọn ìpínlẹ̀ ìròyìn yẹn ń pé ókè o àtìgbọ́ mm, àtìgbà ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kejìlá Vanguard fún tòórọ̀ yìí. ọ̀rọ̀ lórí ti arábìnrin Betta Edu Umar Farouk àti alima Shehu ìròyìn rẹ̀ rèé o tí wọ́n kọ sínú gbogbo ìwé tó jáde ní òwúrọ̀ yìí wípé wọ́n máa fi ọ̀rọ̀ pò wọ́n lọ́fọ̀pọ̀ ni o títí títí òótọ́ ọ̀rọ̀ yóò fi jáde lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ tí ń fi ojú hàn bọ̀ báyìí wípé ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti tanáwádìí ìwà parùtù àti bíbà náà wò èyí tí wọ́n fi kan mínísítà sí tó ń rí sí ọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọnìyàn èyí ò arábìnrin bẹ́tà èdò àtẹnitọ́ wà ní ipò kóhùn ó tó bọ́ síbẹ̀ Umar Farouk pẹ̀lú ọ̀gá àgbà ní nsípà Halima Shehu wọ́n lè jòjúmọ́ ni wọ́n mọ̀ ọ́ pò yìí ó wá sí ọ̀dọ̀ àwọn tí ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní ọ̀dọ̀ EFCC títí àwọn ò fi gba òótọ́ ọ̀rọ̀ mú lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan lẹ́yìn tó súnmọ́ ọ̀dọ̀ àjọ EFCC ńlọrọ̀ asọ̀rọ̀ ń bò ń kẹ́lẹ́ fún ìwé ìròyìn Nigerian Tribune pé ẹ má dàá kọ mi o sẹ́ẹ̀rí àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta hàn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n yọjú wá sọ́dọ̀ àwọn afọ̀rọ̀poni lọ́fúnpọ̀ ní ọ̀dọ̀ àjọ EFCC ní àná wọn ó sì máa wà ní lójoojúmọ́ títí wọn ó fi sọ pé tó àwọn ti gba òkodoro ọ̀rọ̀ kúrò ní ẹnu wọn kódà òótọ́ ọ̀rọ̀ míì tó jáde lánàá wípé àwọn tí ń fi ọ̀rọ̀ pọ̀ àwọn tí wọ́n fura ìwà àbàjẹ́ sí yìí lọ́fun pọ̀ wọ́n ní wọ́n yà dáwọ́ mímú àwọn kan so wọ́n dá dúró àwọn tó jẹ́ lọ́gàlọ́gà nínú àwọn báǹkì báǹkì kan tí wọ́n mọ̀ pé nípasẹ̀ àwọn báǹkì yìí ni àwọn owó lọ́gbà hùyẹ́ tó fi bọ́ síbi tí ọ̀yẹ́ kọta kọ́sọ́ sí wọ́n ní wọn ò má wọn lọ́gàlọ́gà hàn wọn ò mú wọn lẹ̀ hàn nítorí pé ní tí ó túmọ̀ sí lọ́kàn ara olùkọ́ ee mọ́wọ́lú àwọn èèyàn ọmọ káyà sókè ni wọ́n ní ní ẹ sá àwọn ìwé tá a fẹ́ ẹ kò dàálẹ̀ fún wa ká fi mọ bẹ́ẹ̀ ṣe ń san àwọn owó kan jáde bó owó kọ̀ọ̀kan bó tún ṣe ń wọnú ilé sí báǹkì yín tá a bá ti wòyún ẹ máa lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ sẹ́ẹ̀rí tí ó àtẹ̀yìn ẹ̀yọ lẹ́nìkan kan ò tí ì lè sọ ọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ wọ́n ní ìwé ìrìnnà àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí Betta Edu Umar Farouk Halima Sheu wọ́n ti gbà á wọ́n sì ti gbẹ́sẹ̀ lé lọ́dọ̀ EFCC wọ́n ní tòótọ́ ni wọ́n ti gba onídùúró wọn àmọ́ ẹsẹ̀ wọn ò dàrú kúrò lọ́dọ̀ àjọ EFCC lójoojúmọ́ ni wọ́n mọ̀ wá torí àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn wọn ni olórin ńlẹ̀ pọ̀jù o ẹni tó wà ń sọ̀rọ̀ ó ní mo lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà ní ọ̀dọ̀ EFCC mhm. ní tòde ló pè lánàá mhm. wọ́n fà náà pè lónìí ó ní wọ́n bẹ̀ ń lónìí ó ní lọ́la tọ́sí wọ́n ó tàn wá wọ́n ó sì máa wá jojúmọ́ ni o nítorí pé àjọ EFCC <laughs> wọn ò tí ì lè túkùn lọ́rùn wọn àfìgbà tí òkodoro ọ̀rọ̀ tó bá tó jáde èdú ni wọ́n ń taná báwo ni owó kan tọ́lọ̀ rèé san bọ́ síta owó kànjàn five hundred and eighty-five million naira bó ṣe di pé ó bọ́ sínú àpò àsùnwọ̀n èèyàn kan ṣoṣo èyí tí jẹ́ ò Umar Farouk lẹ́yìn tó wà nípò èkó tó di pé bẹ̀tà èdú tí ó sí ipò yìí one thirty seven billion naira ní ẹgbẹ́ kọ́mọ̀ mọ́ lọ́rùn tí wọ́n sọ pé ẹ̀yin náà tún ti á ṣe báwọn kí ló sún débi pàlàpàlà báyìí torí hmm. pé arábìnrin ńlọ́wà lórí àga ìṣàkóso ńbẹ̀ pẹ̀lú ààrẹ àná Muhammadu Buhari ṣẹ̀wárí àlímọ̀ ṣe tí wọ́n tún ń wádìí tí òun náà lọ́dọ̀ àjọ EFCC wọ́n ní àparùtù kan náà ní tó náà tó tó forty four billion naira èyí tí jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọ́n ní wọ́n mọ̀ wá ni o níjojúmọ́ báyìí wọ́n ti di kọ́tọ́mà ní ọ̀dọ̀ àjọ EFCC. Ah, ìbámá jẹ́ ẹni tí wọ́n ń pè ní Godwin Obaseki ló sì ṣe mí báyìí àmọ́ o alájọbí ọ̀dà lágbo hmm. òṣèlú ìròyìn yẹn ní í ṣe pé ah, ṣé ò sí o. Mm ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ Shaibu ó ti sọ̀rọ̀ sókè ó ní àǹtí Godwin Obaseki gómìnà Edo tó ṣe fún mi ó já mi láyà ọkàn mi kú àmọ́ kò sí wàhálà ẹ ayọ̀ nìṣó níbẹ̀ there is God o ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ Shaibu tá à ń sọ yìí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo lásìkò yìí ni o Philip Shaibu làpèjẹ́ ó kọ rẹ̀ àná ti ṣe ọjọ́rú Wednesday òun náà ló fi ẹ̀sùn kan ọ̀gá rẹ̀ gómìnà Godwin Obaseki gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ bálẹ̀kú ó ní ọ̀dàlẹ̀ paraku ní gómìnà ìpínlẹ̀ Edo kí sì ló fi dalẹ̀ òun ni pé kò sẹ́ni tí ò mọ̀ wípé bí Godwin Obaseki bá kú olóróyè tán òun eléyìí Ṣáíbù ló yẹ kó da àmì òróró sí ní orí kó sì kún àkúnwọ́ sílẹ̀ àmọ́ dípò bẹ́ẹ̀ ńṣe ni Godwin Obaseki gómìnà Edo ó ní ó gbójú kò ń bẹ̀ fún un ni tó sì lọ rèé fa olùdíje míì pé kó wá díje fún ipò gómìnà láti tẹsẹ̀ bọ́ bàtà tóun ó bọ́ọ̀lẹ̀ ó ní pẹ̀lú gbogbo eléyìí kò sí wàhálà ẹjẹ́ àjọ nìṣó níbẹ̀ ṣe é ṣe é ṣe é ṣe é pé ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí igun méjèèjì ti ń tàpóró gan lágbo òṣèlú igbákejì gómìnà àti gómìnà àmọ́ ṣá wọ́n ní ojú gbogbo náà ló sì ti rí bí nǹkan ṣe ń lọ tí etí gbogbo sì ti ń gbọ́ nípínlẹ̀ Èdó wípé ó dàbẹ́ ń pé gbogbo ń tọ́ bá gbà òun náà ni igbákejì gómìnà Ṣáìbù fẹ́ fún láti di gómìnà lẹ́yìn tí Godwin Obaseki tó bá ti kú ń bẹ̀ àmọ́ ńgbà tí Ṣáìbù tí ọmọ ṣá ọ̀rọ̀ láàké ní orí tẹlifíṣàn ti Arise ní àná ọjọ́rú Wednesday tí wọ́n gbé wá sórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn pé kó wá sọ̀rọ̀ wọ́n ní ṣe ló bu ọ̀rọ̀ jẹ hi wípé abẹ́ẹ̀ rí nǹkan ọ̀dàlẹ̀ balẹ̀ kú lọ́mọ ẹlòmíì o ọmọ ẹlòmíì sì kọ́ ni mò ń sọ bíi ṣe gómìnà Godwin Obaseki èmi ó tọ́jú oníka mẹ́sàn-án rẹ̀ nítorí ẹ̀ka o nítorí pé mo kábàámọ̀ èmi eléyìí kábàámọ̀ pé mo ṣe àtìlẹ́yìn fún láti di gómìnà ní sáà kejì lọ́dún 2020 tí ń lọ́bì tí ń lọ́kòkò kí láti di gómìnà ní sáà onísáà kejì ní ìpínlẹ̀ ọ̀hún jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi èmi Ṣùáìbù jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi mo jókòó sílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives tí mo ti jọ rọra ń jẹ́ honourable honourably fúnra mi ni wọ́n bá wá bẹ̀ mí pé kí n dákun kí n wá ṣe igbákejì gómìnà Godwin Obaseki èmi sì ti mọ̀ pé gbogbo ọgbọ́n tí ń dáńgbà náà ni torí wọ́n mọ̀ pé mo pọ̀pọ̀pọ̀ lágbo òṣèlú mo ní orí pípé ayé mọ̀ mí bẹ́ẹ̀ náà ni mo sì jẹ́ ọlọ́wọ́ funfun aláyà funfun táwọn èèyàn lè gbára lé mo mọ̀ pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ jẹ́ kí Godwin Obaseki kọ́ fara kó promo lára mi tí n bá ṣe gbákejì rẹ̀ ní tí wọ́n ṣe ń gbà náà kẹ́ẹ̀sì máa wò nǹkan kọ́ gbà o ó tó bí oṣù kan tí wọ́n fi ń pààrà ọ̀dọ̀ mi wọ́n fẹ́ẹ́ tẹ̀ mọ́ adìẹ pa sí ẹnu ilé mi kí n tó sọ pé ó dáa ẹjẹ́ á lọ ẹjẹ́ á ṣe èyí ṣègbàkejì rẹ̀ ni mo bá gbà láti ṣe deputy gómìnà fún Godwin Obaseki ó ní kẹwàá mọ̀ wò ṣérù tó wá yẹ kó fi san ńgbà tí bàtà yìí kò ní pẹ́ di bíbọ́ọ̀lẹ̀ látọ̀dọ̀ rẹ̀ tó sì yẹ kémi náà tẹsẹ̀ bọ́ bíi pé èmi náà kí n di gómìnà ó wá dàsìkò ó kàn gbé olùdíje míì ọkàn gbèdìde dípò mi ó lóun lòun fọwọ́ sí kò sí wàhálà o gbogbo promo tó o fara kó lára mi láti di gómìnà fún sáà kejìlélẹ́dọ́ yóò bí ọ ìròyìn ẹni pé à díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o ojú ìwé keje ìwé ìròyìn punch fún tòrọ ènìyàn kọ sí. ẹ jẹ́ ká tó nìṣó lágbo ti ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ àti ìṣesí rẹ̀ ẹ tún mọ̀ pé ẹni tó nìkan ṣe rèé a sì gbọ́dọ̀ dúró tì ní láti ṣe àṣeyọrí lórí àga ìṣàkóso a ti mọ̀ wípé àwùjọ wa ó ti ń rin gbindin pẹ̀lú ìwà àbàjẹ́ àmọ́ àjọ kó ìbòǹbò ti àwọn oníwà àbàjẹ́ náà ni gẹ́gẹ́ bí alága ICPC ó lé mi ọmọ wá sílé ẹjọ́ tó bá gbà bẹ́ẹ̀ pé kí n wá ó nítorí pé àìfiṣẹ́ gbèsè ká máa fi ránmọ ẹni ó lé ẹni ọba hùwà àbàjẹ́ kọ́gbà pé àjọ sìn débi tó fẹ́ dé níwájú àwọn adájọ́ ó sọ ọ́ pípé ìtọ́ka ńlá púpọ̀ jù orí kéèyàn jẹ́ ọmọlúàbí pọ́nbélé kéèyàn sì máa ká kò yàwọ́ nínú gbogbo ohun téèyàn bá ń ṣe ó lè wo làpárùtù gàngàn náà ó sọ pé olódodo yóò mọ láyà bíi kìnìún ni ó lẹ́nikẹ́ni tí wọ́n ti fi ẹ̀sùn kàn o ní kí wọ́n tiẹ̀ tó sọ pọ́ jẹ̀bi àbí kò jẹ̀bi kó náà kó tètè mọ̀ jẹ́wọ́ àbẹ́ ọba tètè jẹ́wọ́ ó lè mọ́ sẹ̀sín ní ìgboro ayé àmọ́ ẹni ọba tó ń gọ lẹ́yìn ìka kan àáwù <laughs> jáde ò bọ́ bá gọ sí ìwà kan àjọ fàjáde tájọ dé iwájú ilé ẹjọ́ ni nígbà tó wà ń sọ wípé àwọn nǹkan táwọn ó lò láti mọ wádìí ìwà àbàjẹ́ kì í ṣẹnu lásán kì í sí ìyí ìṣòjú lásán o kò sọ pé òun ò lo oògùn o ó ní àmọ́ ìlànà tẹkinọ́lọ́jì tọ́jẹ́ mọ́ ìwádìí ìmọ̀ jinlẹ̀ ó ní làwọn ó tì bọ́bẹ̀ tó yẹ pé bọ́ ọba lọ jẹ̀bi tó olóòwò àti ọ̀dà tí ó tu ọ̀ láṣìírí yóò mọ̀ tu ọ̀ láṣìírí. Hmm. ìròyìn ń kí. ó kira abọ́ládé o ìròyìn hmm. kan ní ó kó láptọ̀pù lọ́wọ́ tó ń ta àwọn ọṣẹ dúdú kan tí wọ́n gún sí ẹ̀gbẹ́ rẹ̀ ọwà àwọn tó kó dánú wa kùnrùn lọ́dà lẹ́yìn tí wọ́n ti tarun kókó. láptọ̀pù ṣé a wá fara pé ọṣẹ dúdú. ẹ ó mọ bí. <laughs> àbí ó tún nírun gbọ̀n. irọ́ kò wá nírun gbọ̀n ọwọ́ ata irun orí kókó. kókó wọ́n wá kùn lọ́dà. wọ́n ti ń tiẹ̀. ìròyìn oníwà ń pé ìdí tí yahoo yahoo tó fi fẹ́ fa àwùjọ nàìjíríà ya hmm, hmm. lásìkò yìí àwọn olórí àwùjọ ẹlẹ́sìn àwọn religious leaders wọ́n ti wá ń sọ tẹnu wọn lórí ọ̀rọ̀ yìí mo tún wá wò pé ẹ̀ ẹ́ ok ẹ jẹ́ àgbọ̀ wọ́n ní látàrí bí ìwà alágbèédá látọ̀wọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe di gbajúgbajà tí wọ́n fi ń kẹ́gbẹ́ kí láwùjọ ilẹ̀ yìí wọ́n ní àwọn olórí láwùjọ ẹlẹ́sìn mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní di ẹ̀bi ọ̀rọ̀ rúra wọn àpọ́sù kan tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àgbà olùṣọ́ àgùntàn nínú ẹ̀sìn Christianity òun ló sọ pé àwọn babaláwo ní bá wọn ṣe oògùn burúkú tí wọ́n fi ń ṣe yahoo ni àwọn adáhunṣe náà bá fèsì pé èwo ní ká mọ ẹgbẹ́bí burúkú mọ wábi tá a gbé kàkiri ẹbí rádàdà àyà tá à ń kéèkì kò lè yanjú wàhálà yahoo yahoo yìí o ju pé ká tètè lọ́wọ́ bá ṣe ṣe ní àgbà ẹ̀sìn Islam kan làwọn bá sọ pé ẹ wò ó kó tó di pé gbogbo yòó yìí wọ́pọ̀ gbogbo wa àtẹlẹsẹ̀ kínní àti kejì àti kẹta àti kẹrin a gbọ́dọ̀ fọ́ọ̀sù ọ̀pọ̀ láti mọ bó o ní yahoo yahoo bí yóò ṣe di nǹkan àtàn kúrò láwùjọ ilẹ̀ yìí mo yá a mú un ní rébété ìròyìn ẹni wò pẹ́ ó pẹ̀lú láptọ̀pù àti igbá ọṣẹ dúdú igbá ayé lọ́wọ́ ah. ah, mọ̀ sí ha ha o lè tó oògùn láyé ni. wọ́n sọ bẹ́ẹ̀ àwọn kan ló sọ bẹ́ẹ̀. látọ̀pù ní sẹ́bùn ọ̀bá fi ọṣẹ dúdú sí. <laughs> mi mọ connection. ká tẹ owó ẹyọ ọmọ lórí wọn fi owó ẹyọ tẹ ìdí ògbè. Ah, ah, abalade ó yí ọtọ yìí. no wọ́n máa ń yà láwò rẹ̀ tá a máa ń wò. ok inú àwòrán ni ìwọ náà ti wò. ìdí àdìjẹ bó o ṣe rí lèmi náà rí. àgọ́ ẹyin inú ọlọ́run nu. tó ẹ jẹ́ ká lọ síbi ìròyìn eléyìí náà tó múrílé ilé ẹjọ́ tó sì ń sọ yìí lẹ́yìn ọmọ ìdìbò làbẹ́ máa fi ìdánwò tó ṣe pàtàkì sí lórílẹ̀‐èdè nàìjíríà ilé ẹjọ́ gíga kan tó wà làbújá lánàá ló sọ pé tó di ogúnjọ́ oṣù kẹta àwọn ó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ kan tí wọ́n gbé wá bá àwọn láti ọ̀dọ̀ ìjọ seven day adventist church wọ́n ní ọ̀gbẹ́ni ugochukwu udenwa náà ni ó gbé ẹjọ́ wá pé wọ́n mọ̀ jẹ́ kí ìjọba kó máa fi ètò ìdìbò sọ́jọ́ sátidé mọ́ tàbí àwọn ìdìbò tàbí ìdánwò ní orílẹ̀-èdè nàìjíríà onídàájọ́ James ọmọtọ́ṣọ́ ló sọ pé tó bá ti di March twenty lẹ́yìn ìgbà táwọn bá ti tẹ́tí sí àwíjàre lọ́tún lọ́sì àwọn wàá gbé ìdájọ́ kalẹ̀ ẹni tó lọ sílé ẹjọ́ ọ̀hún ọ̀gbẹ́ni Ugo Chukwu Uchenwa iná ni ó sọ wípé kí ló dé tó fi jẹ́ pé ọjọ́ sátidé ni a máa fi àwọn ètò ìdìbò wa sí lórílẹ̀‐èdè Nàìjíríà ọjọ́ sátidé ọ̀pọ̀pọ̀ àwọn ìdánwò mìíràn ló tún máa ń wáyé lórílẹ̀‐èdè nàìjíríà kò sì ní jẹ́ kí ẹni tó bá jẹ́ ọmọ ìjọ àwọn kó lè wá ṣe ìjọsìn tó pé ọjọ́ sátidé làwọn máa ṣe ti àwọn o nígbà tó ń sọ fún ilé ẹjọ́ pé gbogbo àwọn ètò ìdìbò tí wọ́n ń gbé sọ́jọ́ sátidé tàbí àwọn ìdánwò wọ̀nyí wọ́n ní kọ́ bófin mu kí wọ́n yọ kúrò nínú òfin orílẹ̀-èdè nàìjíríà tó pé ẹ̀sìn tàwọn bí wọn ò bá fẹ́ dí àwọn náà lọ́wọ́ láti ṣe ẹ̀sìn àti ìgbàgbọ́ tàwọn níbi ibi apá ibi tó mórí lé wọ́n ní wọ́n mọ̀ fi ètò ìdìbò wọ́n mọ̀ fi dí àwọn lọ́wọ́ ẹni tí ó bá dìbò ẹ sọ pé kò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè bàbá rẹ̀ ṣé ẹni tó bá tó á ṣèdánwò tí yóò sì lọ jọ́sìn fún ọlọ́run nílànà tí ó nígbàgbọ́ sí ẹ̀gbọ́n náà bó ní kásìwá kò eléyùn wọ́n fi ẹ̀sùn kan àwọn àjọ tí ń bójútó ìdánwò àṣewọlé ti jambo ti neco waec àtàwọn ìdánwò míì bámbámbám ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní bí wọ́n bá lè tètè báwọn wá wọ̀rọ̀ kọfọsẹ dá lórí rẹ̀ ni pé àwọn ẹ̀sìn àwọn kò ní dí àwọn lọ́wọ́ láti dìbò ìbò ò ní dí àwọn lọ́wọ́ hmm. láti ṣẹ̀sìn ìdánwò kankan ò tún ní sí lọ́jọ́ tí àwọn bá fẹ́ ṣe ẹ̀sìn ti àwọn ìròyìn ọmọbẹ lójú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní March twenty ni wọ́n gbé ìdájọ́ kalẹ̀ ọ̀hún hmm. bóyá wọ́n wọ́gilé dídìbò lọ́jọ́ sátidé sátidé. tọ́ fẹ́ni tí ò tí ì gbọ́ kẹ́ ẹ gbọ́ o báńkì àpapọ̀ ilẹ̀ wa ti túlé ká mọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ àwọn báǹkì mẹ́ta kan lórí ní orílẹ̀-èdè àwọn báǹkì wo lọ́rọ̀ kàn ẹ̀mí ti bora bí aṣọ. àwọn aláṣẹ báǹkì àpapọ̀ ilẹ̀ yìí Central Bank of Nigeria CBN ni wọ́n ti túlé ká mọ́ ìgbìmọ̀ àṣekò kárí ètò gbogbo board and management àwọn ilé ìfowópamọ́ mẹ́ta kan ilé ìfowópamọ́ àkọ́kọ́ Union Bank Keystone Bank àti Polaris Bank wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní CBN wọ́n ti tú ìgbìmọ̀ aláṣẹ wọn ká o gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látọ̀dọ̀ ẹni tí í ṣe adelé fún alákòóso tó ń rí sí mímójútó ìkànsíra ẹni fún báńkì àgbà ilé wa ìyáàfin Hakama Sidi Ali gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fọwọ́ sí ló kọ CBN láti Àbújá lálẹ́ àná. No? ó ní ìgbésẹ̀ tí báńkì àpapọ̀ ilẹ̀ yìí gbé ó ṣe pàtàkì ó torí wípé ọ̀pọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n tún kà yìí ni wọ́n rí wípé wọ́n lọ́wọ́ nínú àṣemáṣe tó lòdì sí ìlànà ìfowópamọ́ láwọn báńkì wọn ló jẹ́ kí báńkì àpapọ̀ ilẹ̀ yóò tètè gbé ìgbésẹ̀ pápá àpáta ń ṣe ní pápá ká má bàa farapa báńkì àpapọ̀ ilẹ̀ yìí wá fi ọkàn àwọn tí wọ́n jẹ́ oníbàárà àwọn báńkì tọ́rọ̀ ọkàn yìí balẹ̀ wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o àfàìdùn ọbẹ̀ kí wọ́n mọ̀ gbọ́ kíkùkìrì àparò kí wọ́n mọ̀ ọ pé kò sí ní tó mú àwọn báǹkì àtúntò àwọn ìgbìmọ̀ aláṣẹ wọn nìkan ni ó ń wáyé ìròyìn yẹn ń lọ lọ́wọ́ ó ń lọ lọ́wọ́ mo kàn tún tajú kán mo kàn tún ríròyìn míì tó farapẹ́ níbi tí akọ́ṣẹ́mọṣẹ́ oníwádìí special investigator tí ìjọba gbé kalẹ̀ láti máa wádìí àwọn nǹkan kan lẹ́ka ìfowópamọ́ àwọn náà bá sọ̀rọ̀ pé àwọn ń rọ ìjọba nàìjíríà pé kí wọ́n gbàkóso gbogbo báǹkì nàìjíríà pátápátá kó jẹ́ ìjọba ni ọmọ ṣe kò kárí gbogbo báǹkì bá a bá fẹ́ jẹ́ kí ẹ̀ka ìfowópamọ́ kí ọmọ faraare kó máa fi ṣiṣẹ́ fáwọn oníbàárà ìròyìn yẹn pọ̀ o mọ̀ká díẹ̀ mo ṣẹ̀nu ṣàìsí síbí àwọn tí wọ́n ti jagun gbébọn tì tí wọ́n sì ti di olóògbé wọ́n ní wọ́n tún dàbí ẹni pé wọ́n fẹ́ sọjí ní àná òde yìí o ọ̀nà onígbà sọjí o wọ́n ní bí aládìí ọ̀bá sílé ṣe bọ́mọ náà ní jogún ẹ̀bù hmm. àwọn tó jẹ́ mọ̀lẹ́bí wọn tó yẹ kí àwọn èèyàn tó ti dolóògbé yìí kọ́mọ gbọ́ bùkátà lé lórí next of kí wọn ni wọ́n sọ pé wọ́n fa ìbínú yọ pé èé ti jẹ́ o títà wọn wá pòórá mọ́ nàìjíríà lọ́wọ́ báyìí wọ́n ní àwọn tó jẹ́ àwọn bàbá àwọn tí ó ń gbọ́ bùkátà lẹ́wọ̀n lórí tó yẹ kí wọ́n fún ní àwọn ẹ̀tọ́ láti bí ọdún márùndínlógójì sẹ́yìn ọdún márùndínláàdọ́ta forty five years wọ́n ní tí wọn ò sì san fún wọn àwọn èèyàn tó wá ń fi ẹ̀hónú hàn yìí ni wọ́n sọ wípé àwọn tó jẹ́ bàbá àwọn ti lo bí ọdún bíi mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ inú iléeṣẹ́ ológun tó jẹ́ pé ẹ̀tọ́ wọn ni láti san owó ọ̀yà fún wọn lẹ́yìn tí wọ́n ti kú lẹ́nu iṣẹ́ ológun wọ́n ní ẹlòmíín bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọ̀fara kó nǹkan tó sì ọ̀dà láàbò ara ka inú ilé nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ti dolóògbé wọn ti já láìsí ṣùgbọ́n àwọn táwọn wá jẹ́ àwọn tó kù lẹ́yìn wọn wọn ní kí ló dé o tí ẹni tí ṣe ẹni tí ń fún àwọn lóúnjẹ òjọ́ tí ò ti sí láyé mọ́ kí ló dé tí ẹ̀tọ́ rẹ̀ tí ọwọ́ adìní tí yọ̀ọ̀rà bá fó lọ́dọ̀ ìjọba wọn sọ wípé ńṣe ni àwọn èèyàn wọ̀nyí tú jáde lánàá ní òpópónà kan ní ìlú Ìbàdàn ó ní ọgbàánu iléeṣẹ́ ìjọba ní secretariat ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n rìn lọ sí ọ́fíìsì tọ́jẹ́ ti Nigerian Legion ní Agodi gate wọ́n lọ sí ìjọba àbílẹ̀ Ìbàdàn North ibẹ̀ náà ni wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí tí wọ́n gbé ìwé ẹ̀hónú síta bí ẹ̀bẹ̀ bí ẹ̀bẹ̀ sì ni wọ́n kọ síbẹ̀ pé ààrẹ Tinubu ẹ dákun ẹ gbà wá kalẹ̀ àwọn ń kú lọ o ebi ń pa wọn o àwọn ò lè tọ́jú ara àwọn bórí lásán bá fọ́ àwọn wọn ni bí àfọ́pa ni mo rí torí pé àwọn ò rí nǹkan jẹ bìlẹ̀ ń tàṣe pé àwọn ò rí oògùn táwọn ọmọ lò àwọn èèyàn yìí ni wọ́n sọ wípé àwọn ti káàkiri àwọn ti kọ̀wé kọ̀wé agara sì ti dá àwọn kí ni tó dé tó fi jẹ́ pé ìjọba lo àwọn bàbá wọn wọ́n lò wọ́n lálòpatì wọ́n tún á gbàgbé láti san ẹ̀tọ́ wọn ìdí ni o táwọn òfin wa ní dákẹ́ pé ẹ dákun ẹjọ́ ẹ san ẹ̀tọ́ tó yẹ kó jẹ́ ti àwọn náà káwọn rí lò lẹ́yìn tí àwọn kò ti pàdánù ẹni tí ń bọ́ àwọn tí ń gbọ́ bùkátà lé àwọn lórí. tọ́ Abọ́ládé ó ti rí fọ́nrán kan tí wọ́n ń pín kí lórí ìkànnì ayélujára ń bí ọba aláyé láti ilẹ̀ Yorùbá ah. tó ń gbé owó tó ń gbé oh. sórí olórin kan gbà gbà wọ́n ń gbé owó wọ́n ń gbé sí lórí gbà nígbà wọ́n wá gbé owó wọn ran owó wa wọ́n ran pọ̀ mọ́ra wọn wọ́n wá sọ di bí ìgbà tí wọ́n fi lẹ̀kẹ̀ yàn lọ́rùn wọ́n wá fi ń kọ́ lórí lọ́rùn wọ́n wá fi dà bí agbádá kábíyèsí kan ní í ṣe bẹ́ẹ̀ ni hmm. ìròyìn ti wá jáde lórí ẹ̀ ni bí ọba kú jáde àní kà á àmọ́ tó fi jáde kíkà ni òun gbòó sì já wa kọ́ la kọ́ mm-hmm. lójú ìwé keje Vanguard fún tòórọ́ òní òun náà ni ìròyìn wà wípé olúgbò ti ilẹ̀ ògbò ní ìpínlẹ̀ Ondo ọba Frederick Akínruntan ọba tí ń fọhùn nú àrá wọ́n ní ó ti kéde lánàá yanya fáyé pé òun ò mọ nǹkan kan nípa fọ́nrán eléyìí tí ń já rìnrìn kiri ní ìkànnì ayélujára tí wọ́n ṣàfihàn ọba aláyé kan láti ilẹ̀ Yorùbá tí ó ń ṣe owó bíi ẹlẹ́dà lásìkò tí olórin kan ti ń kọrin kì wọ́n olúgbò ti ilẹ̀ ògbò láti ìpínlẹ̀ Ondo ọba Frederick Akinruntan ni wọ́n ti sọ pé àwọn kọ́ làwọn wà nínú fọ́nrán o àwọn èèyàn tí wọ́n bá ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ burúkú yìí kiri láti fi sọ àwọn lẹ́nu kí wọ́n ó tú ojú wọn fọ̀ dáadáa kí wọ́n wá fi ojú ọ̀hún kí wọ́n fi tún fọ́nrán ọ̀hún wò ṣé àwọn làwọn wà ń bẹ̀. nínú fọ́nrán yìí tí a ti kọ́kọ́ fọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí ẹ̀ òun náà ni a ti rí tí ọba alayé tà ń wí yìí ọba aláyé inú fọ́nrán ni o níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní gbé owó owó ilẹ̀ wa nàìjíríà tó ń gbé ní báṣíbáṣí tó sì ń gbé e ka ẹni tí ó jẹ́ olórin látàrí bí ìṣe wa lápá bí a wà yìí wọ́n nígbà tí orí wọn tún wú ọba aláyé yìí kàn tún ké sí àwọn ìjòyè tí ń bẹ nítòsí lójú agbo ni pé ó yá ẹ̀tún dára míì ẹ̀tún dára míì wọ́n ní ni wọ́n kó owó tí wọ́n ti lẹ̀ papọ̀ náírà ẹgbẹ̀rún kan náírà one hundred one thousand naira note owó nàìjíríà ni wọ́n bá tún lẹ̀ pọ̀ wọ́n glú ẹ̀ papọ̀ ni wọ́n bá fi ń ló bá jọ bí ìlẹ̀kẹ̀ ni wọ́n bá fi ń kọ olórin lọ́rùn ni wọ́n fi ń kọ lọ́rùn. lolórin bẹ́yìn kẹ́ ní bẹ́yìn kẹ́ kó bú ẹkùn ní ìbàjẹ́ wọ́n kọ́ ò ní bẹ́yìn kẹ́ kọ́mọ̀bẹ̀yìn hmm. wọn ni nìyẹn bá lólórin náà lòun náà tún ran san mórin bí wọ́n ṣe ń fi owó náírà kọ lọ́rùn tí wọ́n ti lẹ̀ pọ̀ bí wọ́n sì ran pọ̀ ní bẹ́ẹ̀ lòun náà ran san kọrin fọ́nrán yìí wá ń já rìnrìn wọn ní làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé a ọba kírun tán nìyẹn àmọ́ nígbà tí ọmọ sọ̀rọ̀ fèsì sí fọ́nrán tá à ń sọ yìí alága fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní ilẹ̀ Ugbo Samson ẹ̀wá janẹ̀ òun náà ló sọ yanya pé ẹ dákun bàbá akíruntán kì í ṣẹni àbùkù ẹni tí ọ̀rọ̀ àṣà àti ìṣe tó sì yé yékéyéké ni ọmọlúàbí tí ó mojú mọ́ra pàápàá tó sì jẹ́ akọ́mọláṣà akọ́mọlédè ó mọ ohun tí à ń sọ ó sì mọ ọ̀nà tá à ń gbà á hùwà bí ọba aláyé aládé ìṣẹ̀ǹbáyé ó ní ọba Frederick Akíntán kò ní bá wọn dáṣọ ọrú ẹ̀ ṣòro àbí dárú ìṣeun láṣà òun kọ́ ló wà nù fọ́nrán o ẹ lọ wo fọ́nrán òun dáadáa kẹ́ ẹ lóye ẹni tí ẹ fẹ́ fẹ̀sùn kàn kẹ́ ẹ tó máa gbèrò yẹn lẹ́jẹ̀ kiri ọba aláyé láti ìpínlẹ̀ Ondo ti sọ pé èmi kọ́ o ni mo wà nù fọ́nrán níbi tí wọ́n ti ń náwó bíi ẹlẹ́dà mi ò sì mọ nǹkan kan pa ẹ̀ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹjọ mọ́wọ́ kúrò lẹ́ràn bọ́ọ̀lù ọba ṣe tiẹ̀ náà ní ìsìn okun lè fowó náà gbádá èmi ò ní nánà kùnà kọ́mọ kọ́mọ gbèbọ̀ olórí rẹ. ọlọ́ọ̀ni jẹ́ kílódé owó rẹ ò tí ì dé ni. orí mi èwúwu kúwú mi gbọ́ orí mi èwúwu kúwú. àmọ́ ah, fọ. Ah. ajá balẹ̀. ajá balẹ̀ fifteen twenty twenty four ọba fìyìjà. ọmọ rírì ọba fìyìjà gúnṣẹ́kùn. ìpàdé yìí tá a pàṣẹ for his wise and word evangelical ministry ti olúborí ọmọ ẹ̀mí media and marketing management àkórí ẹ̀ when we work with the Lord nígbà tá a bó olúwa rẹ̀ ẹ̀mí ọlọ́run àlàyé yóò rìn ní agbára pẹ̀lú gbogbo ọkàn tó bá fara hàn nínú ìpàdé yìí yóò. àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ àtúbàfẹ́mi fárí pàlàkàsítà pásítọ̀ káyọ̀dé oyewale adédọ̀sùnmáyọ̀wá bárúsọ̀mọ́ olúgbẹ́ngà ìyanu olúwa pray christian orí adédoyin fúnmi ọlábọ̀dé táíwò àdùkẹ́ olúwakẹ́mi ẹmọ́dásùn àpàrẹ̀sí ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ ajayi emmanuel pẹ̀lú evangelist adémákin wà máa da ayé ètò pásítọ̀ adénẹ́kan district superintendent lólùgbàlejò special appearance ẹni ètò olùṣègùn bámidélé pẹ̀lú báyọ̀ falẹ́jẹ̀ proudly supported by voice of yahweh Travel and Tour. media partner fresh fm blast fm pẹ̀lú tiwantiwa one oh six point five eob multi-concept pẹ̀lú tv africana ló pàkéjì ẹ̀ ọjọ́ sunday fourteenth january láago méjì òwúrọ̀ làwọn pàd jáde nínú ìjọ CAC òkè ọlọ́run kì í dójú ní district headquarter number thirty Akíntúndé Ighodalo estate Olómi Ìbàdàn èèyàn eh, eh, ṣọ́nà fóònù tiẹ̀ ló wá sọ títí tó o tún ṣe síbẹ̀ tí kò gbọ́ tó jẹ́ káwọn engineer máa sọ ẹ́ di jẹun jẹun wo má jẹ́ kó tì sọ ọ̀rẹ́ wa sórí àìrìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ jẹ́ mú ẹ lọ sí iléeṣẹ́ tó máa yí nìke fóònù tó ń bọ̀ sọ fóònù rẹ di tuntun ní kíákíá ká lọ sí real phones repair and unlock services real phone repair and unlock services ọ̀gá ni wọ́n nínú ká tún fóònù ṣe ká sòkú fóònù dá láàyè tó bá wá jẹ́ pé ẹ fẹ́ unlock fóònù ọ̀gá ni lá ọ̀gá ni làṣà real phones kó tún jẹ́ screen problem ni wọ́n ní gbogbo àrùn kárùn tó bá ń ṣe fóònù rẹ ni real phones abẹ́gbéyẹ̀wò tí wọ́n sì sọ fóònù rẹ di tuntun. bákan náà ni pẹ̀lú garanti. iléeṣẹ́ wọn wà ní number thirty five c nipos shopping complex ládojúkọ Cocoa House Ìbàdàn wọ́n wà láti wọlé géètì wọ́n tún wà lápọ̀tún rẹ̀ gẹ́lẹ́ tó bá ti wọlé tán ẹ lè pè wọ́n sórí. zero seven zero six four three six eight one six nine tàbí zero eight zero nine six nine five seven eight seven eight. rifol dùgbẹ̀ Ìbàdàn ó kí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdún àṣèyí ṣàmọ́dún. rifol repair and unlock services ojútùú sí gbogbo ìpèníjà fóònù rẹ. from heaven. ọdún ìyàkùsí twenty twenty four. àkórí ìsọjí agbára yìí tó máa bẹ̀rẹ̀ látọjọ́ monday fifteen january day friday twenty third february. impossibility become possible. gbogbo kò ṣeé ṣe ní jésù ṣe tó tó fẹ́ sọ ní ṣíṣe. wá gba ìyanu rẹ nípasẹ̀ ìgbé olólórí àwọn ìránṣẹ́. ọba prophet elijah jọlá jẹ́ prophet kẹlẹ́ bolúlàdé pastor ẹ̀sáyà wọ́ládé prophet akíakíadé prophet Israeli. Prophet Benjamin Akonde. Prophet Ayode Ajiratutu. Prophet Onibita. Evangelist Ajayi Emmanuel. Prophetess Anna Michael. Prophetess Tosin Akinwale. Prophet T. Ogbero. Pastor Salau. Adefi Oyerufo. Evangelist Olud Olare Samuel, Prophet Dayo, Dayoba, Evangelist Olukiti ni ó máa kọrin ẹ̀mí. General Evangelist níjọ CAC kárí ayé. Prophet Esikaya Ọládèjì, olùgbàlejò ní Pastor Sa àti Evangelist MB Ọládẹ́pọ̀. Aago márùn-ún ìrọ̀lẹ́ ní sájí lójoojúmọ́. Gbogbo Friday iṣẹ́ òru ni. Ní CAC Orísun Ayọ̀kọ̀ Ṣẹ́ntì Prayer Center, Revival Grand wa tó wà ní Ìbàdàn. Ìjẹ̀bú Òde Express, Sábò Bus Stop Ìdí Ayùn rẹ̀ ń bàdàn a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two zero five. àti kórede àti Sleep Pumpy Concepts, developer that cares. Daddy. Yes. Daddy, ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo ní help yín ni sà. Mo wà stranded. Ìlọrin ni mò ń lọ sà. Mo wá sọ́dọ̀ ń kù ní Ìbàdàn ni. But unfortunately mi ò bá wọn mo lè fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. Uh, you see actually. actually what? ọ̀lẹ́ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wo road lánàá same story ó jẹ́ lọ wá ṣẹ́ṣe orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn aláìní tìjú ó jẹ́ lọ yípadà bọ́ lẹ́gbẹ̀ẹ́ mi. ẹ ṣeun sir sorry sir. ajá balẹ̀. ẹjẹ́ àmọ́ tẹ̀síwájú o pẹ̀lú ìròyìn wa ajá àbálẹ̀ la pé ẹ̀yin lẹ fi ẹmu kọ́lọ́kọ́ kun. àwọn kọ́ ìwọ ni ìwọ ló rán wọn lójúwe ibi tí kọ́lọ́kọ́ ibi tẹ́mu kọ́ wa. mọ̀ mi lọ sọ fún mi wọ́n nígbà táwọn wà ní ọlọ́mọge. ó tún ti lọ mu mọ́mọ́mọ́. àwọn wọn níbi táwọn pé kọ́lọ́kọ́ tó ti di ìgboro ní ìsìn wọn ní oko ni tí wọ́n bá gbé ẹmu wá láti lè fẹ̀ láti Ọ̀yọ́ eh. láti ibikíbi láti eh. là á. ibi tí wọ́n ń dájọ́ ẹmu sínú. wọ́n ní kọ́lọ́kọ́ ni ẹ máa gbé sí oní gáràjì ẹmu. ok bí ẹ bá sì ti ń gbére àwọn èèyàn sáré máa gbé mọ́ ní. ẹ ti ẹjọ́ balẹ̀ ní fi ń pè ní ẹmu yóò tiẹ̀ tí ìbalẹ̀ tí wọ́n fi ń. tí wọ́n fi lọ ajá eh. balẹ̀ ẹmu kọ́lọ́kọ́ ló wàá mú wọn náà ìwọ náà wàá dá fún kòló. àròbánu. ok àròbá ẹmu kò sí wàhálà. all right nínú ìròyìn tí a ṣífìlà ẹ̀ lẹ́ẹ̀kan fún yín. dákùnmọ́ bínú jò wọ́n tún á jẹ́ ẹ̀mú bẹ́ẹ̀ ó ní reason o wọ́n ti já láàárọ̀ yìí. láàárọ̀ yìí. ibi láàárọ̀ yìí wọ́n ti já wọ́n ti já. Ah, ṣé o ní nọ́mbà wọn. ọfẹ́ fàgùn mú bá a lò. irọ́ ṣègede. ìkòkòrò ló mú ọ wọn ní ọba ti di ẹ mú tọjú gidi sẹẹkẹ ọwọ alágùnmu téèyàn fi sí. o sì ẹ bá ṣe tẹ ẹ fún nọ́mbà wọn. all right àwọn tó bá fẹ́ lọ rèé sìn rúlù báyìí lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ wípé nọ́mbà ìdánimọ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè nàìjíríà NIN náà ni wọ́n fi máa lọ sí ọ̀dọ̀ àjọ NYSC iná ló wà nínú ìjíròrò wọn nínú ìpàdé tí àwọn tọ́jà alákòóso àjọ àgùnbánirọ̀ tí wọ́n ṣe pẹ̀lú adarí rẹ̀ Brigadier General Yakubu Yushau Ahmed pẹ̀lú àwọn lọ́gàá lọ́gàá ń bẹ̀ tó tún jẹ́ àwọn tí wọ́n bójútó nọ́mbà ìdánimọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n lè ti ọ̀gá àgbà níbẹ̀ ẹnjìníà Bísóyè Kókà Odùsọ̀tẹ̀ tí àwọn náà jọ jókòó nínú ìpàdé ọ̀hún ẹni tí í ṣe director general NYSC ló sọ pé àjọṣepọ̀ yìí wọn ni yóò jẹ́ kí ìrónilágbára kó wà fún ìsìnrúùlú fún àwọn ọmọ wọ̀nyí àti pé ààbò wọn yóò túbọ̀ wà ní digbí fún ìwọ̀nba àsìkò tí wọ́n bá fẹ́ sin orílẹ̀-èdè bàbá wọn ó sì ó fi kún wípé àjọ ti NYSC oníwọ̀n ti. Si, ń gbé kalẹ̀ bọ̀ láti ọdún 2014 tí wọ́n ti ń fojú wòye pé àwọn nǹkan kan bẹ tó yẹ kí wọ́n fi kún ètò ìsìnrú ìlú yìí tí ó jẹ́ kí ààbò tó gbópọn kọ́ máa wà fún àwọn ọmọ yìí nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀gbẹ́ni kókà odù sọ̀tẹ̀ ló sọ pé àwọn tiẹ̀ ti ṣe tán gbogbo ohun tó bá yẹ káwọn ṣe lọ́dọ̀ àjọ NIMC láti lè mọ fi orúkọ àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ wọ́n mọ̀ bá ní ìdíwọ́ kankan wípé ní àwọn ṣe tán láti ṣe àgbékalẹ̀ rẹ̀ tọ olùkú Wike lágbo òṣèlú ẹni tí ń bẹ nínú ìjọba Fubara gẹ́gẹ́ bí ajírọ́ba òun ni olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà chief of staff fún Fubara ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ pé ká má pàdé mọ́ Chidi Amadi ẹni tí í ṣe ajírọ́ba sí gómìnà Siminalayi Fubara tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers òun ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ báyìí o póun ò ṣe iṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí chief of staff commissioner fún ètò ìròyìn àti ìkànsáraàlú Joseph Johnson òun ló fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ wípé alaye ti kọ̀wé fipò sílẹ̀ o wọ́n láwọn ò ṣe chief of staff mọ́ àná ọjọ́rú Wednesday ni wọ́n sì kéde Johnson ni gómìnà Fubara yóò máa kéde ẹni tí wọ́n fi jírọ rẹ̀ nígbà tí eléyìí ti lóun ò ṣe mọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ sálẹ̀ gba ẹlẹ́gbà ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní ẹni tí í ṣe olùkú Wike nípínlẹ̀ Rivers tí ń bẹ nù ìjọba gómìnà Fubara gẹ́gẹ́ bíi chief of staff ó ti kọ̀wé fipò sílẹ̀ ọ̀ya over to you. ẹ àwòrán kan tí ó sọ̀rọ̀ ni n ó fẹ́ ka nǹkan tí wọ́n kọ síbẹ̀ báyìí. ọ̀rẹ́ méjì ni wọ́n jọ ń takùrọ̀sọ ẹnìkan jẹ́ olóṣèlú ẹnìkan jẹ́ ìsọ̀ǹgbé rẹ̀ mhm. wípé wo ó dàbẹ̀ pé a tún ya owó á jẹ gbèsè sí o mhm. ó ní ẹ̀ tún jẹ gbèsè gbèsè kún gbèsè kí lè fẹ́ fi gbèsè sí àá oníbèrè ẹ̀ mọ̀ tiẹ̀ pa lẹ́rìn mhm. níná lówó kẹ bá a bá ya owó á nà náà ni àbí kí ló tún fẹ́ káfíṣe ó ní owó á àwọn ọkọ̀ tuntun arakọ̀ ojú omi tí fò fẹ́ẹ́rẹ́fẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì téèyàn fi mọ̀ pé àwa ń jọba ó ní bó lẹ́sẹ̀ á fẹ́ ṣe owó lẹ́fẹ́ fi gbọ́ bùkátà lẹ́ka ètò ẹ̀kọ́ àti better life fún àwọn aráàlú ni abrok eh? broke. ok tó bá ti kan àwọn nǹkan yẹn. ẹ ọmọ kí agbára wọ ò lè kánú. ẹ ti broke. a <laughs> ìwé ìròyìn wo ni wọ́n yà sí. nàìjíríà tìbò ni wọ́n yà sí o ìjọba fẹ́ kẹ́ ẹ wá máa tù lọ ẹni tó yà wọ́n lọ́mọ nǹkan tó ń yà ẹni tó yà ó ní lọ́wọ́. ó ní lọ́wọ́ àní hmm. sọ pé ó yà yàkuyà o. èló náírà sí dọ́là lónìí ibo ṣé dérò tiẹ̀ nínú dọ́là lọ́wọ́. tọ́ba wà náà wé ìròyìn ká mọ̀ hmm. wulẹ̀ bí èmi léèrè tí ọba ti sínú òwe ìròyìn ewu làbùrọ̀ mọ́ dẹ́rù bara ẹni. Ah. inú fọ́nrán kan tí nínú àwọn èèyàn kan tí wọ́n fẹ̀sùn kàn lọ́wọ́lọ́wọ́ èmi ọ̀dà kọ o inú fọ́nrán kan tí wọ́n jù kí ni wọ́n ní dọ́là ní fi la bọ́ bá fẹ́ Eh, nínú ìjọba ni o wọ́n ní bọ́ bá fẹ́ mú èèyàn lẹ́bùn báyìí kò ní fún ní náírà eh, ìwọ kọ wo ewo làbúrò mọ tẹtúfọ ajá dọ́là ni wọ́n ní yọkàn ẹni ah, tó fún ló ní à ah, eh, abalade ti tún fún mi dọ́là ó tún ti ṣe bí ah. ìṣe rẹ ó wàá fi envelope hàn gbogbo ayé mo ní ìwọ lọ hundred hundred dollar ni mo ń wo kíní ọ̀hún nínú envelope. mẹ́wàá níbẹ̀ nínú envelope mẹ́wàá níbẹ̀ mẹ́ one thousand naira mílíọ̀nù ló fún un mílíọ̀nù kan náírà ni. ojú ah, mílíọ̀nù kan náírà lọ. àṣàtì àbàtì òní ní ìsìn wọ́n ní náírà tún ti sorí gbé o torí pé one thousand eighty two naira ni dọ́là kan báyìí mọ́ fọ́. ẹjẹ́ àmọ̀ ṣàdúrà ẹjẹ́ àmọ̀ ṣàdúrà. ọlọ́run jẹ́ kí nàìjíríà kó padà bọ́ sí ipò ògo etí ọwà báyìí wọ́n ti sọ ìdí tí Central Bank of Nigeria tó fi. Uh, lé àwọn ìgbìmọ̀ olùdarí àwọn báǹkì mẹ́ta kan Union Bank Keystone Polaris Bank sọ̀kalẹ̀ kan. mo kà á ó sọ ìdí tí wọn fi lé wọn kúrò. wọn sọ fẹ́rẹ́fẹ́. wọn sọ eléyìí náà sínú ìwé ìròyìn ní àárọ̀ yìí. èwo ni ó kùn bí ìta àbáká arákùnrin kan wọ́n ní kí wọ́n lọ rí gbé ẹ̀mí ẹ̀kọ́ gi ní ìpínlẹ̀ Niger kí n lọ wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fẹ́ẹ́ mọ́ bí eléyìí ìdí tẹ́ fi láti tẹ́tí gbọ́ ọgbẹ̀nu tán hmm. ní ọ̀sán náà bí ọba ní tó ṣe wọ́n ṣe agbẹ́mí èèyàn kọ́gi ẹ̀yọ̀ ẹnìkan náà ni wọ́n sọ pé àwọn méjì ni wọ́n gbá wọn mú wọ́n ká wọn mọ́ ibojì òkú níbi tí wọ́n ti lọ rí wú òkú jáde hmm. wọ́n sì bá orí èèyàn lọ́wọ́ wọn sọ ọ ní ọ̀jẹ̀ wọn gbẹnu tán Abọ́ládé mọ̀wùlẹ̀ jà kà tán ìdí ìpínlẹ̀ bo ìpínlẹ̀ ọ̀yọ́ ni o. irọ́ ni o àyà mi lọ́yọ̀ọ́ yìí ìmọ̀ kí n má bí ọ. kí ló dé kí ni ń jẹ ọláyà. ẹ jẹ́ àdúró dọ̀sán gbà ní ọlọ́wọ́n mọ̀ fi sọ ọ́ bá ti lọ́sàn ẹ máa gbọ́ ibi wọn ti lọ rèé wù. Hmm. ẹyin nbí ìpínlẹ̀ ọ̀yọ́ yìí náà ni wọ́n ní àjọ tí ń ṣe kò kárí ètò ẹ̀kọ́ kárí ayé lábẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé Nureni Adéníran ti sọ pé èwo ni kí tẹ òkú ọmọ wa nú ọgbà ilé ìkẹ́kọ̀ọ́ pé ẹ̀kọ́ ọba mu pé káwọn ọmọ ọmọ kẹ́kọ̀ọ́ ní sàkání tẹ́kù wọ́n wá fi ilé ẹ̀kọ́ kan ni wọ́n fi ṣàpẹẹrẹ rẹ̀ ní odò ọ̀nà pé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ nù gbàgede ibi tí wọ́n ṣe àwọn òkú sí tó sì pé ilé ìjọsìn tí ó ní tẹ́kùn ó dàbẹ̀ pé inú gbàgede òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ wọn. Mm, mm. Eh, gómìnà Ṣèyí Mákindé sọ pé ọdún 2024 yìí ọdún títẹ̀lé tó fi bá wí ni four year of rule of law akalana mm, òní ni eh, iṣu atẹnumọ́ràn ìwà àjẹmọ́ eh, bẹ́ẹ̀ ni ọ wọ́n ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá ti tẹ̀lé òfin àwọn ọjọ́ lẹ̀pọ̀ ni. Mm òfin bí òfin ojú pópó òfin ojú pópó náà àbẹ ẹ à ń da ilẹ̀ sí agbede méjì ọ̀nà hmm. ẹ ń dalẹ̀ síbẹ̀ kankan hmm. báwọn à rárá o kí ni ọdọ dúró kọ ọmọ dúró kọ ọ wọn bẹ̀ sí mú inú ìsín. ẹ̀yin ọlọ́jà tí ẹ̀ ń pàtẹ sí títì náà. tó Ọlọ́run jẹ́ kí. mọ ṣàdúrà kí kálukú <laughs> kó ṣe tó tọ́ ni àdúrà tó kọ́ lélẹ̀ yìí. Ọlọ́run jẹ́ wọn gbọ́ àdúrà náà lè yàn mọ ṣe ẹ mọ rí tírélà tí ń bọ̀ ibi jàǹbá kan ní ọsọ pọ ṣẹlẹ̀ lágbègbè ibìkan ní àná tí ẹ bẹ́ẹ̀ ni hmm. tí ọkọ̀ àjàgbéjò tó rárí wọ bí àwọn ọlọ́jà àti mikra àti nǹkan kan pé pé rọ̀tìrọ̀tì náà láàmú sí lójú ọ̀nà hmm. bíbọ̀ ṣe pé ẹ̀mí bíbọ̀ pé méjì hmm. ẹ̀mí tá a sì wíyì kò láàrọ̀ kankan ó ń ká kò kọ́ dáàbò bò ni. tọ látàrí ètò ààbò eléyìí tí kò fẹsẹ̀ rinlẹ̀ tó nǹkan lásìkò yìí ọ̀tẹ́dọ́lá gbé odidi owó tó ló kọ lókè àbàtẹ̀ bàtẹ̀ bàtẹ̀ àbàtẹ̀ one billion gbòógà ó sì bùn ìpínlẹ̀ èkó pé ẹ máa mú lọ ẹ lọ́ọ́ fi mójútó ètò ààbò one billion ni o ní gómìnà mákindé ìpínlẹ̀ ọ̀yọ́ náà bá kó àwọn ọkọ̀ tí a fi ń ṣe mójútó ètò ààbò ni wọ́n bá yọ̀ǹdẹ̀ fáwọn òṣìṣẹ́ aláàbò kí ètò ààbò kó lè tún bá a mú háhá ní ìpínlẹ̀ ọ̀yọ́ gbajúgbajà olówó yalumọ́ni tó tún jẹ́ ògúnná gbòǹgbò olókoòwò káàkiri àgbáńlá ayé àmọ́ ọmọ ilẹ̀ wa ọ̀gbẹ́ni fẹ́mi ọ̀tẹ́dọ́lá àná ni ó kéde odidi owó bílíọ̀nù kan náírà tó bùn ìpínlẹ̀ èkó pé kí wọ́n dá sínú àpò àsùnwọ̀n tí wọ́n fi mójútó ètò ààbò security trust fund ní ìpínlẹ̀ èkó kí wọ́n fi ó fi one billion ó fi ṣẹ̀wọ̀n lọ́wọ́ pé kí wọ́n fi mójútó ètò ààbò ọ̀tẹ́dọ́lá òun náà ni ọmọ rẹ̀ tọ́lá ní ọ̀tẹ́dọ́lá ló ṣojú fún gbẹnusọ fún wọn ní sẹ́ẹ̀kì owó òun gbọ̀nàgbọ̀nà báyìí lógún bílíọ̀nù kan náírà ni wọ́n sì kọ́ sí lọ́mọ rẹ̀ ọmọ ọ̀tẹ́dọ́lá ló ṣojú bàbá rẹ̀ ó sì ná sí gómìnà babájídé sanwóolu níbi ètò pàtàkì kan tó wáyé ní ilé ìjọba tí ń bẹ ní marina wọ́n nígbà tó ń sọ̀rọ̀ ló kọ bàbá rẹ̀ ọmọ ọ̀tẹ́dọ́lá arábìnrin ọ̀tẹ́dọ́lá ló sọ pé mo fi ń dá yín lójú o ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí bàbá mi ṣe fi iṣẹ́ ìran mi wípé lóòrèkóòrè ni fẹ́mi ọ̀tẹ́dọ́lá ó máa ṣe àtìlẹ́yìn tó nípọn fún ètò ààbò nípínlẹ̀ Èkó àmọ́ o ó ní bàbá mi wá fi ọ̀rọ̀ kan gbáǹdì o pé ẹ dákun gbogbo bí wọ́n bá ṣe ná àwọn owó yìí àtèyí tèmi dá àtèyí táwọn míì dá ẹ jẹ́ kí ìlànà nínà tán fúnra ẹni transparency àti ìjíhìn iṣẹ́ ìríjú ẹni lórí ẹ̀ accountability ẹ jẹ́ kí ọmọ wà o látàrí bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ní àhín gómìnà Ṣèyí Mákindé àná òun náà ni wọ́n tún kó o jáde bí ọmọ tuntun ọgọ́rùn-ún ọkọ̀ fún ètò ààbò hundred operational vehicles fún àwọn òṣìṣẹ́ aláàbò lọ́lọ́kan ọ̀jọ̀kan gómìnà ní ìgbésẹ̀ yìí èrè díẹ̀ ni láti tún mú kí ètò ààbò kó nítumọ̀ kó kún rẹ̀ kó di síso lè dán ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn yẹn ni pé àwẹ̀ o ó wà wọ́ ṣéébù ó wà wọ́ ṣéébù ojú ìwé ìkẹjọ Vanguard fún ti òórọ̀ yìí ọ̀dà ọ̀dà ń pẹ́ àwọn ìròyìn ọ̀fẹ́ rí dáadáa mm, ní àárọ̀ yìí ìròyìn aláwòrán kan bàbá eléyìn gàtàgàtà kan rèé tí wọ́n yà bí ìtọ́ ni àwọn tí wọ́n ń jí owó orílẹ̀-èdè nàìjíríà pé olè ni wọ́n gómìnà kan tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà lọ sọ bẹ́ẹ̀ wípé àwọn tí wọ́n ń jí owó orílẹ̀‐èdè nàìjíríà mm. olè they are thieves <laughs> ah bàbá eléyìn kata fún wa ni ah má pè wọ́n ní thieves o they are armed robbers. ah ah mm. ok. ẹ eh, pé àbúrò amrọ̀bà ni tiff ẹyọ kàbíyèsí. <laughs> ti afcon wọ́n ní forty two million naira iná ni ìkọ̀kanú àwọn tó jẹ́ agbábọ́ọ̀lù super eagles wa tí wọ́n mọ̀ gbà tí wọ́n bá ti ń lé jáwé olúborí ní ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan báyìí forty two million naira gbàgàs èyí tí ṣe thirty five thousand dollars ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báyìí wọ́n ní bí ìjọba àpapọ̀ ṣe buwọ́lù wípé owó tẹ́ mọ̀ gbàrí o tẹ́ ẹ bá ti ń na àwọn tẹ́ ẹ bá bá fẹsẹ̀ wọn sẹ̀ lálùbọ́lẹ̀ ẹ mọ̀ gba five thousand naira dollar five thousand dollar eh, per match fún super eagles kọ̀ọ̀kan báwọn wọ́n ní tẹ́ ẹ bá wá lọ figagbága tá a jẹ́ pé ọ̀mìnlẹ́gbá wọ́n ní ẹ gba two thousand five hundred ǹjẹ́ èèyàn ní lọ kọ́ bọ́ọ̀lù. bí ẹ bá wá ta lùsùkè mò ń bọ̀ wá dáhùn bí wọ́n bá wá ta lùsùkè ń kọ́. Ah, wọn ò kọ́ bí wọ́n bá ta lùsùkè o wọn ò kọ́ síbẹ̀ ẹ wọn ò ní gbà kankan ni. sọ̀rọ̀ tó fẹ́ sọ forty two million per match. Mm, sórí ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fi thirty two million tù lójú yìí owó ìrẹ̀pàjẹ ni fún ọ. fún àwọn ọmọ ẹ mm. àwọn tó ti lówó lọ tẹ́lẹ̀ àwọn ọmọ tó ti ní owó lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mm. ètè mi rò pé ó jẹ́ olúborí ibẹ̀ ni kéèyàn ó fẹ́ràn kéèyàn nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá ẹni patriotism dọ́kàn bí wọ́n bá ti ah. gbá bọ́ọ̀lù. ayé kéèyàn mọ̀ gba ife ẹ̀yẹ ká máa fún ọ ní ilẹ̀ làbújá golden handshake kọ́mọ ó ti lọ èyí wọn ti ré kọjá lọ. wọ́n gbọ́dọ̀ mọ̀ ṣèwúrí náà torí bí gbogbo la ti kádì alẹ́ láwọn orílẹ̀-èdè yòókù náà ti mọ iye àwọn agbábọ́ọ̀lù wọn tí wọ́n lọ rèé sojú ilẹ̀ bàbá wọn wọ́n máa ń fún wọn ní nǹkan gidi lórí tiwọn náà mọ̀ yá. Hmm. Hmm. ọ̀dà àbáwọn. hello. ẹ káàárọ̀ o. ẹ gbà yìí. àmín àmín òkè lórí àwọn oníjàdọ̀ bàbá fresh ni o ètò àmúlẹ́yẹ sáré ju yìí àti gọ̀ọ̀sọ̀ ṣèyí mákindé ẹ̀rí pé gómìnà eléyìí ó ní nǹkan ṣe àwọn gómìnà èkó ló kẹ́ ṣe ètò ààbò kẹ́ wọ́n fún ọlọ́pàá á lè rọ àwọn agbófinró ọkọ̀ ẹ̀kọ́ ìlú padà o ọmọ ìgbèlè bíi ti bí o ẹ̀kú ètò. Hmm. ẹ ṣe àdúpẹ́ o àwọn èèyàn tí ẹ̀jẹ̀ ọba lẹ̀ náà fi hàn ẹ̀ lóhùn ẹni tó bá ti pè pápápá tá a bá ti gbé ẹ dákun ẹjọ ẹ wọlé kẹ ẹ sọ̀rọ̀. hello. hello fresh lẹwa. hello ẹ káàárọ̀ arápèdè gbáyé. o ẹ gbáyé. ẹ dọ àmì o dr bayo ẹ káàárọ̀ àkójúmọ́. a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ṣèyí mákindé lórí ọkọ̀ ètò àwẹ̀ tí wọ́n rà àmọ́ lóore àwọn elétò ààbò la kàn fẹ́ fún nímọ̀ràn pé ọkọ̀ bí gómìnà ti ra ọkọ̀ yìí fún wọn bí gómìnà rà fún wọn pé láti máa fi ṣe nìkan fi ṣe ibi tí gómìnà ní iṣẹ́ tí tí wọ́n ní ká máa fi lo iye mọ́tò yìí fún láàrọ̀ wọn ká lọ́ máa fi mọ́tò yìí ṣe ó ti yé wọn tòwọ́n lónìí jó bàjẹ́. Ah, ah, kò yé àwa o ó yé ẹ̀yin ti gan tẹ́ ẹ sọ̀rọ̀ kò yé mi o kó dẹ́ẹ̀dì lẹ́yìn gan fi sọ̀rọ̀ ah, ó ti họ ó ti sálọ wọ́n pé tí wọ́n fi mọ́tò ṣe kì í ṣe pé ká gbé mọ́tò sí rónà ká máa ṣe nǹkan mìíràn ètò ààbò náà ni wọ́n fi ń ṣe é rònà ẹ̀mí wọ́n bá rí mọ́tò ń rònà náà iṣẹ́ ààbò ni wọ́n fi ń ṣe ń bẹ̀. iṣẹ́ ààbò hmm. ok ọ̀dà. ní tọ́kàn lè fàjà ni pé kí wọ́n máa rí kí wọ́n máa fi mọ́tò ètò ààbò kí wọ́n máa fi gbé ewúrẹ́ kí wọ́n máa fi kó rẹ̀ sí ọdún. ẹ sọ̀rọ̀ sókè. ẹ wọ́n dàpọ̀ ẹ rán ni a jí ní gbè nǹkan kan ni wọ́n bá ní lù fún wọ́dà kótó ọlọ́run o ètò ààbò náà ní o. ẹ ṣeun. hello. a bá ní bí èèyàn kan àbí méjì sí. hello. àti gómìnà wa o wọ́n ṣe gidi gan ni pẹ̀lú pé ààbò yìí torí gbogbo. ẹ̀yin rédíò yìí ń sílẹ̀ torí tọ́lọ́run. ẹ gbọ́ yín báyìí. àti ń gbọ́ yín. lórí ètò ààbò náà ni a ní ká sọ̀rọ̀ lórí nígbà buhari dìgbò because gbogbo iná tí wọ́n ṣe sí akínyẹlé ọ̀dọ̀ wa àwọn kọ̀ọ̀kan ò tán òbí jẹ́ wípé gbogbo ìlú ní náísà nǹkan kan ní. àwọn nǹkan tá a bá kà nínú ìròyìn láfẹ́kẹ́ mẹ́nu bà ẹgbẹ́ tó ní tọ́lọ́mọ bá níta bá wí nínú ìròyìn láfẹ́kẹ́ mẹ́nu lọ síbẹ̀ ẹ máa ń fẹ́ pé ẹ tún fẹ́ ìwà afẹ́ máa sọ̀tọ̀ ọ yẹ kẹ́ ẹ sanwó fún ọ̀wọ́ ọ̀wọ́ ntẹ́ sọ̀hún. àmọ́ iṣẹ́ ìlú náà sì ni wọ́n mú kàn mọ́ kàn ni wọ́n jó mọ́ra wọn. hello ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fáàrẹ wa púpọ̀ ní ìlú ó wà ní ìṣàkóso ó ní sí jù bá ń lọ wò. kílẹ̀ ló wà ní ìṣàkóso. púpọ̀ ní èdú èdú. kò èmi ò gbọ́ èmi ò gbọ́ kílẹ̀ pé. púpọ̀ èdú tó wà ní ìṣàkóso wọn ah, ọ̀dà ọlọ́ngbọ́ ọ̀dà ọ̀dà oyè ọlọ́run ẹ̀ lọ́hùn ẹnìkan ẹ ti wọlé. ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ o. òwò ẹ káàbọ̀ o. alàgbà láti New York. all right láti New York. bẹ́ẹ̀ ni mo kí gómìnà wa tí wọ́n kú náwó gẹ́gẹ́ bí tí alàgbà yẹn sọ ẹ jọ jẹ́ kí wọ́n máa mọ́nítọ̀ ẹ̀ kọ́ má fi ṣe nǹkan míì o ètò ààbò ní kàn fi ṣe o. Ah, ah ẹ ṣe. bọ abẹ́ tí jẹ́ fi ń ṣe nǹkan míì tẹ́lẹ̀ ni àbí àwọn èèyàn àbórí pápá sọ̀rọ̀ sàkátàpàrà là sí tọ́ bí tọ́ bá ní bá mi ìwé ìwà òun bí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. hello. kí lẹ́yìn rí tí wọ́n máa fi ṣe. àpò ètò àbáyọ̀ kò ní o. àmín. kó lè dáa o. àmín. ọ̀gbẹ́ni balógun gaza ló sọ látọ̀dọ̀ náà eléwé ọlọ́run fẹ́ràn ọmọ nàìjíríà fún un. ọ̀rọ̀ òsì àwọn ń rọ àwọn ọlọ́pàá wa iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ tó dáa ni tó kàn gbìyànjú láti pé kán tún orúkọ ọlọ́pàá kan tó ṣe tó irú gómìnà tó gbérú ọkọ̀ yẹn sílẹ̀ fún wọn orí wọn á tún lè yá wọn á tún lè ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ lọ ń gbà mí iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ tó dáa ni bọ́n ṣe ń sọ pé ọ̀rẹ́ aráàlú kan mójútó kan di ọ̀rẹ́ aráàlú lẹ́yìn sọ pé àyàfi ká di àtúndí ẹ̀kú ètò kò ní bàjẹ́ ẹ ṣe àdúgbò ẹ jẹ́ àdúgbò bá wọn police is our friend bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi kàn tẹ̀ ẹ wá ságọ̀ wa kẹ́ẹ̀ kàn wí tẹnu yín <laughs> kẹ́ẹ̀sì máa lọ. that is why they are our friend. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí àwa wí àríwísí díẹ̀ sí ti ọgọ́rùn-ún ọkọ̀ kó tó di pa àmọ́ dìde àmọ́ bí wọ́n ò ṣe pín àmọ́ lábẹ́ àkóso bí wọ́n ò bá ṣe pín mo mọ̀ pé ó ṣe kò ṣe èmi èmi èmi kọ́ ni gómìnà bóyá nínú ọgọ́rùn-ún nísìnyí bóyá wọ́n ò fẹ́ pín fún civil defence wọ́n pín fọlọ́pàá wọ́n pín fáwọn operation burst bí sọ́jà sí ni wọ́n pín fún àmọ̀tẹ́kùn ẹ jẹ́ kọ́kọ́ àmọ̀tẹ́kùn ọ̀pọ̀ díẹ̀ o ẹ jẹ́ kí ọ̀pọ̀ ìmọ̀ràn ni o àbálà sì kó dànù ẹnìkan kálábà dànù ẹ jẹ́ kọ́kọ́ àmọ̀tẹ́kùn ẹ jẹ́ kí iṣẹ́ kó túnbọ̀ rọrùn fámọ̀tẹ́kùn jù báyìí lọ o ẹ wá wà àwọn ọdẹ àdúgbò hmm. àbí kí n pa àwọn ọdẹ ìbílẹ̀ hmm àwọn bàbá bàbá yìí àwọn ọdẹ ìbílẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ṣé wọ́n pín inú mọ́tò yìí. wọn ò lè pín bẹ́ẹ̀ why kò lè kàn wọ́n. how ẹ àwọn tó bá fowó kọ́lẹ̀ lábẹ́ ètò ààbò ní ìpínlẹ̀ ní wọ́n lè jàǹfààní rẹ̀. Ah, agbẹnusọ fúnjọba ẹ ṣe mo ti yé mi bẹ́yìn. ok ẹ ṣeun olóòtú o ẹ ṣeun bó bá rí bákan náà á dìde báyìí lórí ajá balẹ̀ <laughs> maybe as lọ́yọ̀kan ní situation room. ajá balẹ̀.

105.9 Professionalism nurtured by experience. If it's it's gotta be.